إله إلا الله وحده لا إله الأول والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته oríṣi ṣe ọjọ́ kọkànlélógún nínú sọ̀rọ̀ bí ẹ̀yìn lọ́wọ́ ìjọba fourteen forty two ilé ìjọsìn déjọ ọjọ́ kẹfà nínú oṣù kejìlá míládì two thousand and twenty ní ìlú kakélébé inú wa dùn láti ṣe alábàápàdé àwọn ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam ibi láti máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú àwọn nǹkan tó pàtàkì púpọ̀ káwọn nípa rẹ̀ nínú ẹ̀sìn Islam nítorí kálíbà là kálíbà sórí rẹ̀ ó lè lè wa kó kí là kó kí ká sórí rẹ̀ tí a fẹ́ sọ nípa rẹ̀ náà ni bí àṣìṣe ìfọ̀n bó ti ṣe bó ti ṣe máa da nǹkan rú máwọn èèyàn lójú yóò mú wọn máa pe rọ́lódodo yóò mú wọn máa pe ìsìnà lọ́nà yóò mú wọn máa pe ìbàjẹ́ ní dáadáa nítorí pé tí èèyàn bá ti mọ̀ pé ń tẹ́ ń tẹ̀lé yóò gbàdéjé tẹ̀lé bẹ́ẹ̀ bí òjì àṣepọ́ọ̀nù ló dé ìdìbò síyàn àti jàjàbọ́ lọ́wọ́ rẹ̀ máa rọrùn. Yàtọ̀ sí kí èèyàn máa ṣèbàjẹ́ ọmọ wa wò pé dáadáa ló ṣe. Kí èèyàn máa ṣèrànù ọmọ òkújú ọ̀nà ló wà. Láti ti kọ́kọ́ ṣe ẹ̀ṣẹ̀ tán tẹ́tọ́ jẹ́ ìbílẹ̀ yẹn ọ̀tá wa ni wa ó sì ti di àfihàn títí ọ̀tá wa tó ń jẹ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tọ́lọ̀ tó kọ́kọ́ ti da bàbá ńlá wa Ádámù alayhi salam. nítorí pé Ádámù alayhi salam ó ti fi ìgbà tó pẹ́ wà nílẹ̀ gbọ́rọ̀ gidi láì jẹ́ kọ́nà ọba tí ìfẹ́ mi sí lára. kò sì sẹ́ni tó mọ irú àrà tọ́lọ̀ fẹ́ fi dá kí lọ́lọ́ fẹ́ fi ṣe kò sẹ́ni tó mọ̀. ṣùgbọ́n gbogbo àtọ́lá ti kọjá gbàgbé tí ádámù alẹ́ ìsàlámù wà. àwọn afọ́njọ́ ṣe ó lè jẹ́ àkọlù. wọ́n nígbà tí ṣetán tó bá débi sí bàbá ádámù alẹ́ ìsàlámù tó wà bọ́rọ̀ gidi àwọn àfọwọ́ lọ́mú àwọn àfọwọ́ gbalẹ̀ gbà inú wọn fẹ́ fi wọ ìlú àkókò máa dọ́gba sí wọ ìlú náà yọ. ìgbà tí ọlọ́run wá fẹ́ mi ti lára dá ó ti ṣe fẹ́ mi ti láa tàyè fẹ́ mi ti láa lọ́pọ̀ àwọn mọ̀láìkà láti ẹ̀kẹ́ fún ọkùnrin kalẹ̀ fún. وإن قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين أنا ولدي إلى نبي محمد صلى الله عليه وآله وسلم nípa àgbàdá sọ fún àwọn màláìkà fífi ẹkún orí kalẹ̀ fún ádámù àlẹ́ ìṣẹ̀lẹ̀ ní wàrà ìṣẹ̀dá ní kí á mẹ́ta iná ní gbogbo àwọn màlẹ́kà ìforí kan fún ádámù àlejò sẹ́lẹ̀ ìlà ìbílẹ̀ ìta àbáwọ̀ sẹ́kọ̀ọ́ àyàfi ìbílẹ̀ ìbílẹ̀ tún nìkan lọ́kọ̀ ìbílẹ̀ tún nìkan ló ṣe ìgbéraga ọ̀sà pẹ̀lú parí ó lọ ní tẹ̀lá jọ lọ. ọ̀gá àmì lọ́sàbẹ̀rí ọ̀dàrà bẹ́ẹ̀ sí ọ̀kan nínú àwọn àgbègbè yìí kí ló dé sọ́nà ẹlẹ́dàá sọ pé àwọn màlẹ́kà forí kalẹ̀ ní kíákíá ìbílísù nìkan lọ́kọ̀ ṣé ìbílísù náà bẹ́ẹ̀ nù àwọn màlẹ́kà kò sí nù àwọn màlẹ́kà ọlọ́run ọ̀darí wípé màlẹ́kà ni ṣùgbọ́n lọ́n fi sáàrin àwọn màlẹ́kà látàrí wípé sáájú káwọn tó dé òkè gbẹ̀yìn ọlọ́run ti kọ́kọ́ dá àwọn àjànú lókè pẹ̀lú fún ọmọ agbébẹ̀ wọ́n ti ṣe ìbàjẹ́ ilé ìjókòó ayọ̀ lókè pẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá rán àwọn ìfẹ́ láti lọ bá wọn jà kótó di pé ọlọ́run kó wọn kó bẹ́ẹ̀ ìbílẹ̀ ṣẹ̀tàn ọwọ́ ajọ́ kan nínú wọn gbà náà ó ti ṣe gbogbo méje yàyà mẹ́fà níbi gbígbà àwọn àjànú yẹn ọlọ́run ti sáàrin àwọn mẹ̀láìkà. àṣẹ tí wọ́n fi pa ẹni tí èèyàn bá ń bẹ láàrin wa wọ́n ti fi pààyàn náà. nígbà tí wọ́n sọ fún àwọn mẹ̀láìkà pé ẹ borí kalẹ̀ fún ádámù àlejò ìṣẹ̀lẹ̀. ezike tẹríba o ilé yorùbá yẹn pọ̀ lórí lọ́sọ̀ fún àmì ẹ borí kalẹ̀ fún ádámù àlejò ìṣẹ̀lẹ̀. pẹ́sẹ́jẹ̀ gbogbo wọn ti borí kalẹ̀ ìlà ìbílísà àbà ìbílísù nìkan lọ́kọ̀ wọ́n sẹ́kì bọ́ọ̀lù ó kéra ga kòkè àlejò ìlàsàbírí ó sì jọ́kàn nínú àwọn kèké. ìbílẹ̀ nígbà tó rí pé orí ikú jẹ́ tó kò sì ṣe tán láti sórí rẹ̀ nítorí pé kéèyàn tẹ̀ nǹkan kan ní wọn gbogbo bẹsẹ téèyàn tẹ bá ti tẹ́lẹ̀ ó burú tó téèyàn bá ti tọrọ àforíjì ọlọ́run àforíjì. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sọ fún àwọn ẹrú mi sọ pé ẹ̀yin ẹrú mi sọ fún ọ pé ẹrú ọlọ́ọ̀ ẹ̀yin tó ṣe pé ẹ ti sàrí kúndá ẹ ti ta ẹnu àlà lórí ọ̀rọ̀ ara yín lẹ́nu pé wọ́n á wò pé bí àyè àti sọ̀rọ̀ àforíṣi ti sọ sí fún wa látọ̀kùn náà tó ń ra ẹ má sọ̀rọ̀ ìdínà ẹ̀bẹ̀ kí ọlọ́ kò sí bẹ́tẹ̀ ṣe lè burú tó kò sí bó ti ṣe lè pọ̀ tó àìsọ̀rọ̀ àforíṣi làìbá àforíṣi ìnáwó yọ̀ọ́fẹ́rò gbónú bẹ̀jẹ̀ níyà torí dájúdájú ọ̀mọ́ ọmọ ń sàbóríjì gbogbo ẹ̀ṣẹ̀ lápapọ̀. torí ẹ̀ ìpèníjà lélẹ̀ ìfún gbogbo wa náà ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà la mọ̀ fáti wà wọ́n wà burúkú kan sẹ́yìn àwọn wà pálapàla àwọn wà rádaràda àwọn wà ségesège eléyìí ọ̀yẹ́ ká bá ó sì ṣe kọjá pa àti òwú sẹ́yìn wọn àti sáláì rí olùdánisí tí ń ta wáájú lóòrèkóòrè sí ká sọ̀rọ̀ àforíjì ká tú báńgá ronú kíwàdà Ọlọ́run sì fẹ́ràn wa ni iná ló dé ká rí ẹni tí ń ta wáájú pẹ̀lú pé ká ronú kíwàdà dájú tó tó ti pa fún un ẹdí agbọ ẹdí agbà ẹmẹta agidi ayé torí pé tá bá ti sọ̀rọ̀ àforíjì Ọlọ́run ọgbọ àforíjì náà. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ọlọ́run bò ní forí jẹ́ nìkan tó bá ṣẹbọ sí tó sì kú lórí ẹbọ láì tọrọ àforíjì ṣùgbọ́n tó bá ti ẹ̀ṣẹ̀ ní ìrìnyẹn bá tẹ̀ tó ti kó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ ẹ̀ṣẹ̀ ní ìrìnyẹn tẹ̀ tó kéré sí ìṣẹbọ sọ́lọ̀ kéèyàn sì kú láì tọrọ àforíjì lórí ẹ̀ tó bá wọ ọ náà ó lè sàkórí ní rẹ̀ fún ẹ. Ìbílísì orí ibú rẹ̀ ṣe òru lọ́wọ́ báyìí. Wọ́n ẹ̀sẹ̀ sórí ibú yẹn. Pàkàbọ̀rọ̀ onígbèwàdà. Báyìí wọ́n náà mo ti ṣẹ̀. Mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ọ̀yẹ́ kí n ṣẹ̀. Ọlọ́run forí jì Ọlọ́run forí jì Ìforíkalẹ̀ náà ni mo ti foríkalẹ̀ fún Ádámù ìbílẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ọ̀tẹ̀ síwájú rẹ̀ lórí àìsá rẹ̀ lórí aburú rẹ̀ èyí tó bá fẹ́ tẹ̀lé tọ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ìbílẹ̀ tó ṣe lọ́dà wí. ìbílẹ̀ tó wá sọ pé àṣẹṣẹ bẹ̀rẹ̀ ni o nínú àyà kan ọlọ́rọ̀ fi ọ̀hún ẹ̀yọ́ òwe ìgbà tó. ó ní ìrẹ̀ olúwa lọ́mi lára dọ́jọ́ tó gbé wọn dìde má pa mí jẹ́ máa fẹ́ títí dọ́jọ́ tó gbé wọn dìde nítorí pé òun ní àjẹ́ndà eléyìí tó fẹ́ bá a lórí àwọn tó ṣe tán láti ṣe tiẹ̀ ọlọ́dà wọn kà wá kọ́kọ́ nínú wa. nínú àyà mi ọ̀rẹ́ ọ̀nzọ́rì ni ìlà yóò mi bàdó onírọ̀ onírọ̀ lọ́mi lára. lọ́jọ́ tó gbé wọn dìde ọ̀lẹ́ nínú nàkàmí nà lọ́mọ́rí ọlọ́ọ̀dá lọ wọn ní dájúdájú ìwọ́ ọ̀dọ́ nínú àwọn ẹni tá a lọ lára níjọ́ ọ̀gbìn náà ìyá. ẹnì kí àdúrà òun náà ní yìí ọlọ́run ti gba àdúrà gbogbo àwọn ọ̀daràn yòókù kò sí bí ti gbàgbà kí wọ́n ìtọ́ni ìtọ́jú lórí ikú àgbà ó tọrọ kọ́nà wọn lò ńlá adíjọ́ pé dàgbéyàm ọlọ́sìn ni wọ́n gbà. àti tó bá gbé ìtọ́ni àforíjì náà bá tọrọ ńjọ náà ọlọ́wọ́n bá foríjì. ṣùgbọ́n kọ̀ láti àforíjì ikú ńlá ni pé ni o àmì ni o gbogbo àwa tá a jọ ma Adam alayhi salam àwọn ẹlòmíì máa ń lérò wípé ìgbà tọ́lọ̀ ń tó sọ fún àwọn màláìkà wípé ẹ dárúkọ àwọn nǹkan tí ó ń rí orúkọ wọn wí tọ́lọ̀ ń sì ti fi ma orúkọ wọn mọ bàbá ńlá wa Adam lóun wá yege débi táwọn ò fi yege nígbà náà lọ́lọ́wọ́ á ní ẹ tẹríba bọ́gà yín ìsọkúsọ ni ọ̀tá lọ́gá dání ọlọ́gá dání ọlọ́run ti ti dáadáa ta ìdáadáa tó fẹ́ mi ti la lọ́lọ́run sọ pé káwọn mọ̀lẹ́kọ̀ọ́ forí kalẹ̀ fún un. ẹ mọ̀ kọ́nà ẹlẹ́dàá wa fàáhùn ni màá yòrí ìjọba wù ló máa ń ṣe. ẹ̀rọ káwa ní ìsìn ẹnìkan àmárí akọ̀ wá sílé wa lónìí náà ni bàbá wa bá ní bóyá oníkálukú yín kó kíìsì kánvaasì rẹ̀ láti òkè lójú kó ń jẹ ṣiṣẹ́ tó ń lọ ń gàrí yín ni àbáwọ̀ àwọn ọ̀mọ́rí àtẹlẹ́ máa kíìsì kánvaasì ọlọ́mọdé sẹ́gbẹ́ ọlọ́ọ̀lẹ́ padà sọ́dọ̀ ọmọ àrẹ́sẹ̀ wa lọ́la wọ́n máa sọ pé bí gbogbo yín lọ ti kíìsì kánvaasì nílùú bàbá ìsàlàyé ẹ̀yàn nànẹ́ àkàlẹ́ sàdédé máa kíìsì kánvaasì kájà kéésì sí yín kẹlá wa gbé ọlọ́mọdé bẹ́ẹ̀ èèyàn ò wù bẹ́ẹ̀. akramakumullah ǹjẹ́ tó bá yé wa báwọn ọlọ́run ní ẹ forí kanlẹ̀ fún Adam nítorí sábàbí tó ti gbọ́dọ̀ lọ́mọ ẹ̀yìn ọ̀ma ẹsẹ̀ torí kó ń paasi ẹ̀yìn òfin bá ọlọ́run la lọ́ọ̀la torí ẹ̀ wá ní àwọn ọ̀daràn kan wà wọ́n ti ẹ̀ lé sọ ọlọ́run àwọn tó bá sàdúrà dúrà àwọn máa gbà fún àníyà lò ìbílísì kan tó tọ́kọ̀ olórí ibú àgbà ó sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ngbà àbí ọgbà ọgbà wọn ni àkójọpọ̀ tá a dálẹ̀ àdúrà tá a máa ń ṣe lóru yẹn ilé ìdarapọ̀ mọ́ wa ẹ̀ rí ìyanu ogun yẹn ló máa ń yanu lójoojúmọ́ tí ọba jọ ìyanu kí náà irọ́ la tó torí ẹ̀ ọlọ́la wa ń pè lábẹ́ ìlànà dání anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. ẹ ọmọ wa tó ń sáré yìí ó ti gbìyànjú gbìyànjú ojú ọ̀nà súnà tí àwọn ìwé náà wá ṣe ṣe ṣe kò sí ẹ̀tọ́ ṣẹlẹ̀ àwọn agbè lọ sọ́ọ̀tì agbè lórí òkè ẹ kú orí ibú ṣe torí pé ẹni bá rere bọ́ sọ́ọ̀tì ẹni bá rere bọ́ lórí òkè àdánù torí pé ibi tọ́nà wà náà ní Islam. وقال ربكم ادعوني استجب لكم olùwà ẹlẹ́dàá ni ẹ máa pè mí ń bá ń ti ń pè mí èmi náà máa ṣe kí ni máa jẹ ń pè àwọn ìpè nǹkan mi náà ni wọn náà o náà lọ ń gbọ́ yẹn tọ́jọ́ ga olórí ibú ẹni tó pè wọ́n lọ síbi àti sórí ibú rọrùn tó náà fẹ́ tọrọ lọ́dọ̀ ọ̀tọ̀rọ̀ lọdọ àwọn òṣàkúgbèkúgbè ìgbẹ́rẹ́ òsì ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ló náà pè sí ọ̀wọ́ títí tọ́ni tọ́mọ̀ ń pa ọlọ́run lọ. sí ọ̀rẹ́ ìwọ́sọ̀ fọlọ́run tó pè tó ṣe pé nǹkan míì ló ń pè ìpinnu àwọn èèyàn pè nǹkan míì mọ́ta nàìjíríà nù. tọ́ ó túmọ̀ sí pé ẹni tí máa ń pè sami tó yàtọ̀ sí Allah kí ni ó dé kó túbà o kó filẹ̀ o kíkó tó dé torí tí kú bá fi lè kọ́ ọmọ pín lórí kọ́ńpé sami yàtọ̀ sí Allah orí ibú ńlá nu ọlọ́dà kọ àtòrí ibú kékeré àtòrí ibú ńlá mọ́tò kọ́ tọ́ta wa. tọ́ ẹ̀ṣẹ̀ kan. wàláhì olẹni gbogbo abú ìyẹn sori ibú orí ibú yẹn sì ń horu lọ́wọ́ orí ibú rẹ̀ wà nkankan àkàkóró onígbùwà ọmọ pé pípé là á là á bẹ̀ ó ti bẹ̀ pé kọ́ mọ́ kó tí máa bẹ dídọ́ gbé ìdàgbéyàmù ọlọ́run ti gbàdúrà rẹ̀ ọwọ́ adúlọ́wájú ọlọ́run ọba ọba rínúròdè ọba gbogbo nǹkan. alágbára lórí gbogbo nǹkan ni wọ́n lé ní wọ́n lé kà. قال فبما أغويتني ọ̀ọ́nì wọ́n lọ́rùn látàrí pé o ti wá sí mi lọ́nà báyọ̀ sọ mi dùn lórí ibú لأقعدن لهم صراطك المستقيم màá lọ jókòó dè wọ́n ní ojú ọ̀nà rẹ tọ́sán èyí wọn rí bàá ìdínú ẹ̀rí pẹ̀lú mi ní tẹ̀sí ń dààmú lórí ọjọ́ tó pẹ́. aslim ẹ̀fla bá islam kó lè bá a là yọ sọ pé a mọ̀ pé islam lọ́nà tó bá wò ní sí. wọ́n mẹ́sẹ̀ tí ìsọ ẹni tó sọ pé èmi ọ̀mọ́ lọ́nà ìlọ́fà ni ìdí sé. tani ń da gbogbo wọn láàmú àṣetọ́ àṣetọ́ ni wọ́n máa di wọn lọ́nà. ẹ wá tẹ̀lé súnà anabi muhammed sallallahu alayhi wa sallam ibi tó rí ilé wá nìyẹn. ẹmẹsẹ jẹ ẹni tí ó ta pàtí ó yapa sílànà anabi sallallahu alaihi wa sallam gbogbo islam tí yẹn bá ń ṣe bọba lọ ní lànà anabi láti ṣe islam yẹn bá ń tẹ lásán ní islam yẹn ọjà torí pé ẹni táyì tí pé ní anabi torí ni torí ṣe yìí ti ń bínú yín mo ń kórìíra yín ṣètọ́ni kọ ó lóun ó jókòó dè wá ní ojú ọ̀nà tọ́lá gara yìí òun ní jẹ́ kátọ̀. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين wọ́n ní lẹ́yìn náà kí wọ́n wá bá wọn lọ́sùn ìdíje wọn rọ́nà lọ kí wọ́n wá bá wọn lọ́sùn màá ti wọn lọ́nà àti gbọ̀nà oríire màá tún máa wá bá wọn wájú màá tún máa wá dènà wọn lẹ́yìn wọn kò sí ẹ̀ ní bá èyí tó pọ̀ jù nínú wọn nípò ẹni tí wọ́n máa sìn wọn èyí tó pọ̀ jù nínú wọn mi dúpẹ́ fún wọn lọ wa ádámù ní ìgbà bá wípé akhrij ba'sa an-nar min dhurriyyatik yọ àwọn ọmọ náà sọ̀tọ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bàbá ńlá wọ́ dọ́lọ́lọ́ wípé wọ́n máa ba'sa an-nar àwọn atalọ́mọ náà kó láti mọ̀ wọ́n tá yà wọ́n sọ̀tọ̀ ọlọ́wọ́n máa sọ fún nínú gbogbo èèyàn gbẹ̀rún ó mú ẹyọ kan lọ sálùjánà ẹgbẹ̀rún sí kan àwọn ọmọ àlọ́ sínú náà ọlọ́run dákun mọ́tò wa lọ́mọ náà ẹ̀yẹ wo nine hundred and ninety nine kẹyọkan nine hundred and ninety nine kẹyọkan àtọ́jáde ni pé ọmọ náà kọ́ bàjẹ́ ọmọ náà kọ́ bàjẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé iná ọ̀nà ń retí báyìí ń retí dọ́tọ́dọ́ pè látàrí ìbínú látàrí ìbínú ẹ̀ka ẹ̀dùn sọ̀tọ́ yìí yẹ́dùn nínú àlùmọ́ yìí iná ọ̀fẹ́ fàyà nítorí ìbínú lọ́jọ́ ọ̀gbẹ́ni àlùfíà. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير gbogbo gbàtọ́ bá kó àwọn jàmbá kan wá tó dà wọ́n sínú náà àwọn ẹ̀kọ́ tí ń bẹ lẹ́nu náà wọ́n mọ̀ wá fi wọ́n léèrè tí àwọn olùsìkìlọ̀ fún yàn wá bá yín láyé ni báwo ló bá yà wọ́n fi bẹ́ẹ̀ ni wọ́n wá bá wa ọ̀dẹ̀ jẹ́ ẹnànàbí ìrùn kẹ̀kẹ́ sẹ́mi àwọn olùsìkìlọ̀ ti wá bá wa ti máa pè wọ́n lókùrọ̀ ọ̀kùnrin àmàlẹ́ in antum illa fi dhalalin kabir ọlọ́lọ́ ọdún akẹ́kọ̀ọ́ lè darí òkúrọ́ lẹ́yìn kínní bẹ́ẹ̀ ṣe ẹ́kọ̀ òkúrọ́ kékeré òkúrọ́ ńlá bẹ́ẹ̀ ni ẹ̀rí pé lónìí náà gbogbo ẹni tẹ́ ń bá pè fẹ́sẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ ń bá pè sí sunna nabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti sọ yín lóko lórí ìsìn alùsùnà àwọn abisọ̀tọ̀ pẹ́ńpẹ́ àwọn ẹbí wọ́n ti sọ̀tọ̀ àwọn àbúrò wọn kọ́lọ́wọ́ ti ẹ̀gbà wa kó lówó dẹ́wù kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀túlù àwọn kọ́lọ̀ lọ́wọ́ kọ́lọ̀ rọ̀túlù wọ́n sì máa fi ń ṣe ẹ̀yẹ́ rẹ̀ lórí ìṣòro. àwọn tó dé kìtà sáwọn ìyàwó wa lójú wọ́n bu yín lọ lójú sí wọn kọ̀ọ̀gọ́rọ́ yọ padà báwo aláàfin ṣe ẹ̀yẹ́ pẹ̀lú àbí yẹ̀yẹ́ tì í ní ọ̀padà tẹ ọjọ́ kọ̀ọ̀la ẹ̀rí kí gbogbo ẹni tí bá ti pè yẹn kú dáadáa wọ́n máa sọ ló kọ ni wọ́n lè pẹ́ lẹ́nu ń gbọ́rọ̀ kí wọ́n lẹ́nu ti ń gbà síbẹ̀ nìyẹn máa gbọ́rọ̀ náà torí tọ̀rọ̀ bá di kó kú lẹ́nu tèèyàn báyìí torí ẹ̀ wọ́n máa bú wọn ni torí kí wọ́n má bàa tẹ̀ lódodo tí wọ́n gbé lọ́wọ́ àkọ́mọkọ́mọlá àṣetọ́ọ̀nì yìí báyìí kò sí mi o àṣetọ́ọ̀nì ẹnu sẹ́lọ́wọ́ àgbogbo gbà. ọ̀tá wa ni kìí ṣọ̀rẹ́ wa ọ̀tá wa ni kìí ṣọ̀rẹ́ wa mo sì dájú pé gbogbo wa náà la gbà kọ́ta wa ni abíta ní bá ṣọ̀rẹ́ ẹni kò sí ọ̀dà ọ̀sẹ́ni tí ń bá lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀sẹ́ni tí ń bá lọ́dọ̀ àwa yorùbá ẹ dákun ìtumọ̀ àwọn olè máa fún àṣetọ́ ẹ bá fẹ́ túmọ̀ àṣetọ́ náà èṣù alẹ́ sùn ni o ẹ má fún ẹ má fún fún sífà ìtumọ̀ rẹ̀ dẹ́ kaba ń fún ẹni àṣetọ́ nìyẹn tá rí i pé àṣetọ́ nìyẹn ìdíkùn mọ̀lẹ́fọ́kùrọ̀ wọ́n yẹ kúrùkùn bẹ̀lẹ̀ fàṣà tí ẹ̀yin tẹ́ ní mímọ̀ tẹ́ bá fẹ́ túmọ̀ rẹ̀ ẹ ní èsù àbí bẹ́ẹ̀ kọ́ ni tètù máa ṣe tán nílò èsù ẹ dáhùn èsù ìtumọ̀ rẹ̀ ìdúkùtù nìyẹn ẹ̀ṣẹ̀ kọ́ ọ́n ó sì pa ṣe tán ní dáwáyà ìlànà.

الشيطان أكرمكم الله ìtumọ̀ rẹ̀ náà ni aṣèkọ́ abadiri kan dákọ̀ ṣètàn bó lámà túmọ̀ rẹ̀ yorùbá wa aṣèkọ́ bẹ́ẹ̀ bá máa pè dáadáa ẹ̀rí kan màmá màmá aláǹtúmọ̀ sọ láyéjọ́ àti tánì ẹ̀ ẹ̀ bá pè bẹ́ẹ̀ yorùbá lẹ̀ kòkòrò ṣùgbọ́n aṣèkọ́ ni ẹ bá sọ yìí pé èṣù ni ìtukùtù torí pé nínú àṣà yorùbá kò sáwà tí ń dé sí àwọn yorùbá sì máa bọ àwọn yorùbá máa pè àwọn yorùbá máa sìn ọ̀rẹ́ wọn gangan ni kì í ṣọ̀tá wọn àmọ́ ṣetán ọ̀tá tiwa ni kì í ṣọ̀rẹ́ wa àwọn ẹni náà tí wọ́n pè kí lọ́ọ́ fẹ́ sọ́kọ́ jẹ́ yó tóbi wájú pàṣẹ tán ni lókùtọ́ màá ní kí lọ́ọ́ fẹ́ sọ́kọ́ jẹ́ yó ló jẹ́ pé ṣètọ́ ni lókùtọ́ ọmọ bá sọ̀ rẹ̀ ọ̀dá rẹ̀ nítorí pé láwọn ìlú kan lẹ̀ Yorùbá wọ́n tún máa sọ lé ní lẹ́sù lẹ́sù tó bá jẹ́ pé ṣètọ́ ni ló bá ń jẹ́ bẹ̀ ẹ̀yin sì sun bẹ̀ mọ́jú ẹni lẹ́sù ẹsì fẹ́ ṣe rere nu lé o ilé ẹfẹ́ kọ́ máa da fún yín bẹ́ẹ̀ o ilé ẹfẹ́ máa lálàá tọ́ ọlọ́run mẹ́jẹ̀ẹ́ yorùbá máa ń gbókùtà kalẹ̀ òkúta rìgìdì dúdú wọ́n máa kán kó sí wọ́n máa ń pèlè sùn tó gbogbo eléyìí bá fi hàn kọ́rẹ̀ wọn ni yorùbá ìgbà táwọn òrí yẹn jẹ wọ́n lè gún yẹn fèsù yorùbá ìgbà táwọn fi bẹ́sikẹ́ wọ́n fi ń sìkejì fòfó àwọn lè pa orúkọ fèsù torí pé yorùbá wọ́n lè gbóúnjẹ ẹbọ wọ́n gbé lọ sóríta mẹ́ta àbóríta mẹ́rin àbóríta tó jù bẹ́ẹ̀ lọ wọ́n wá gbé kalẹ̀ tó ń dẹ́rùn orúkọ odidi kan wọ́n gbé kalẹ̀ torí pé nínú ìgbàgbọ́ Yorùbá wọ́n ní onílé oríta tani jẹ́bẹ̀ ìfẹsù ọ̀dàrà ẹgbẹ́ náà náà gbóúnjẹ lọ fún tọrẹ wọn ní ìdẹ́sọ̀tà wọn èyí ó ṣe mistake púpọ̀ èèyàn bá rò pé ọ̀tá Yorùbá lè tù tó àṣetán ni làṣetán lè jẹ tẹ́lẹ̀ bá yé wa àṣetán yẹn ọ̀tá wa ni o ọlọ́yẹ̀lẹ́dàá wa ó kìlọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ àyè nínú Al-Qur'an láti sọ̀ra fún àṣetán ọlọ́run ti sàdédé máa kìlọ̀ fún wa àbí nítorí pé ó fẹ́ràn wa bóríire. ọlọ́run fẹ́ wa fún káwa lè jẹ́nà lọ́lọ́run ṣe ń ṣèkìlọ̀ fún wa ọlọ́run ni wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin innama ya'murukum bis-su'i wal-fahsha'i wa an taqulu 'ala Allahi ma la ta'lamun ọlọ́run ni rẹ̀ máa tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀fọ́n ẹ̀ ò gbọ́dọ̀ máa tẹ̀lé ojú ọ̀nà ṣẹ̀fọ́n. nítorí pé àṣetọ́nù ìdarí yẹn dájúdájú ọ̀tá tó fojú hàn gbangba lọ́jọ́ sí i lẹ́nu pé láàrin wa ní ìsìn àwọn ọ̀tá wà tá a ní tọ́pọ̀ àmọ́ táwọn máa ṣe bí ọ̀rẹ́ a lè má tètè dáhùn ilé mọ́ àfi kọ́lọ̀ wọn bá wa kápá wọn ìgbọ́n àṣetọ́nù ọ̀tá tiẹ̀ fojú hàn gbangba òbá wa ṣọ̀tẹ̀ ọ̀bá wa ṣọ̀tá pẹ̀lú òfin kan fojú ó fi hàn gbangba ní kíkọ́ta wa ló ń jẹ́ abẹ́rẹ́ bó ti ṣe lérí léka níwájú ọlọ́run ẹlẹ́dàá wa ike agbedebẹ̀ lẹ́nu rẹ̀ ó fobi tá a gbé gbà lérò rẹ̀ ọlọ́ni innama ya'murukum bis-su'i wal-fahsha ètò ọ̀nì ipá yẹn láti pẹ̀lú nǹkan àbábọ̀ àtàwọn àwà pálapàla rádaràda wa an taqulu 'ala Allahi ma la ta'lamun yóò sì máa pè é lọ sí ìdíkẹ́ máa sọ nípa ọlọ́run ohun tẹ́ ẹ̀ mọ̀ nípa rẹ̀ lẹ́rìí pé nìsín àṣetọ́ni lọ́kọ́ wọn wípé kéèyàn máa ṣe tọ́lọ̀ wọn bá ní kọ́mẹ́tì lápèjúwe owó rìbá àti tí òun wọn ti ń pariwo rẹ̀ kọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ mélòó nínú àwa mùsùlùmí láti dápá mẹ́lì láti bọ́ lọ́wọ́ rìbá jíjẹ kìí ṣe nǹkan tuntun ikọlọ nsọ tí mímu lé wọ alèrè aláàjì gan tó lọ mẹka tí ń tún mutí dì sí àtijọ́ ni wọ́n ti ń sọ fún wa fi haram oní sìgá mímu ìwọ́n sì lóò lè ronú àbí kó o mu sìgá kíní ẹ̀sùn wà sá tó kó dáyé nìsí mẹ́nu kún àdìkún ẹnu wọ́n ní sábà kó sẹ́nu. orí ọkọọkọ pa kànákànná báyìí ẹ̀yìn rẹ̀ lórí ọwọ́ abẹ́rẹ́ sí ní ṣáàlì tó a ní kọtọ torí pé sìgá ló ná ewé sábà ni wọ́n fi ṣe eléyìí tó ṣe ike ó máa ń da orí rú ó ti wà Sudan dòní nínú àwọn Sudan òun náà èké wọ́n á dì fún ẹnu tí ò sí lẹ́nu rẹ̀ ẹ̀rù pé ń bẹ lẹ́nu rẹ̀ lórí kó ti sàmì sẹ́nu bí ọba sì mú ọgbádùn àwọn ọpọlọ rẹ̀ àti gbogbo tó àánú agbárí rẹ̀ kò lè ṣáàdì àbí tó bá mú mú kó mú àti gbọ́ ti pọ́lọ́ ẹlẹ́dàá wa ó ṣe léwọ̀ ká ṣẹbọ sí i a gbọ́dọ̀ pé nǹkan kan míì tó yàtọ̀ sí ọlọ́run. má ló dé táwọn máa kíra wa lórúkọ nǹkan tó lọ. láti ní ìsìn ẹlòmíì lè sọ pé èmi èmi ọkùnrin mẹ́ta ọmọ lọ́yàdé ló bá sọ̀rọ̀. lọ́yàdé wa ọ̀daràn nítorí pé wọ́n sọ pé èmi mùsùlùmí bá olómi lọ́yàdé bá sọ̀rọ̀ Islam náà wà á dẹ̀. ó a ah, èmi ìran wa ní bọ́sẹ̀kó ìsàlẹ̀sùmọ̀ fòsókò àdẹ̀lì ìmà nítorí pé àgbọ̀dọ̀ wọn pa wa torí ẹ̀ mọ́ fẹ́ tọrọ kẹta lọ́dọ̀ yín lónìí sàkè tẹ́ẹ̀sì abẹ́ ẹ̀ ní ṣe ẹ̀ mà sí gbọ́ tẹ́ẹ̀sì abẹ́ ẹ̀ ní ẹ̀dán eh, o. Ah, a sọ pé saki ìmọ̀mù òsì fatia kì. àdúpẹ́ fọlọ́ àwọn ìmọ̀mù wa máa fatia kí àbúrò wọn máa ah, ń ogún ọ̀rọ̀ kí ogún kí ni láti mí ogún náà. bá a ti kọ́ sẹ́yìn dọ́ọ̀nà rò sẹ́yìn ó lè sẹ́yìn sẹ́yìn oòrò oòrò kọ́ oòrò rì àwọn tó pé máṣá lọ àwọn mùsùlùmí lọ́pọ̀ mẹ́ máa ní sẹ́yìn oòrò oòrò pọ̀ ẹnìkan sọ fún mi pé ah, náà wọn máa ń sọ kó ọ̀rọ̀ fún ah, ni Sọ̀rọ̀ sọ pé sákí, a sọ pé ìmọ̀mù òsì bá dí àkì. Adúpẹ́ kọ́lọ̀. Wọ́n á máa gbé adúpẹ́ kọ́lọ̀ kí ó rẹ́sẹ̀ múlẹ̀ ní sákí ń bí. Lẹ́nìkan máa pèpè púpè mọ́ sákí. Ilé iṣẹ́ bá wọn. Torí akramakumullah. Ẹ̀ṣẹ̀ kan aburú ní máa kọ́ yẹn kéèyàn ṣe. Ní máa kọ́ yẹn kéèyàn máa ṣèrànù. Ẹ̀rí pé àwọn tí ń ṣe dì náà yẹn ó máa ń dùn mọ́ wọn ju kí wọ́n fẹ́ yàwó lọ ẹ̀rọ àgbàlagbà ní ìsìn ó ti lé lógójì ọdún wọ́n ní ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ ó ní bọ́m̀bẹ̀ à ẹ̀dúró yín nínú sàárè láti fẹ́ yàwó ni oníkọ̀ọ̀kan yín but mo ní àwọn ọ̀rẹ́bìnrin wọn lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún à ọ̀daràn ni ẹ̀ àṣetọ́ni ló máa ń ṣe gbogbo nǹkan lọ́sọ̀ fún yàn ó tún ṣe lọ́sọ̀ bá àwọn kan débi pé ọkùnrin ń fi ọkùnrin àwùjọ bíi lẹ́yìn ṣe fún àmì lọ́sọ̀ obìnrin fẹ́ obìnrin a'udhu billahi minash shaitani rajim àṣetọ́ọ̀nì ló máa ń ṣe gbogbo nǹkan yìí lọ́sọ̀ọ́ fáwọn èèyàn sẹ́yìn bá wá ń sọ pé kọ̀dá ó lẹ́yìn ọ̀já sí ọ̀já sí gbogbo yẹn náà lọ́mọ gbogbo tí ó sì gbogbo lọ́mọ pé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nísì tọ́ba kan pé afẹ́pọ́lì á ní ìjẹ́ ẹnjìníà tó mọ̀ nípa alẹ́ kíkọ́ ẹnjìníà yìí lágbà màrán rẹ̀ á ní gba ìmọ̀ràn lọ́dọ̀ sí lọ á gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹ̀ ti ṣèjà kan kí ló á dé tọrọ bá dọ̀rọ̀ Islam oníkálukọ́ kan máa yá mi kálukọ́ máa sọ tọ́fẹ́ lẹ́yìn ìsìn láti dọ́ta sí màá yín gbogbo gbèsè ayé yín. kéwú kéwú kéwú náà lẹ kọ lákòókò fi ẹni tí ọkọ fi wú wọn náà àti tó bá gbá bòsí ńlá wa láàmú ọ̀rọ̀ kan dojúrú ó nídìí ẹni tí ọba wa wá ojútùú sí ó sì tọ lọ àwọn tó ní nìkan ládùúgbò nídìí lọ àwọn eléyìí o lórí gbogbo yẹn náà lọrọ náà lọrọ di bàbàrà báyẹn ṣètọ́ni ní dàlámù o torí pé tí ṣètọ́ni máa mú yàn ṣe ni pé wà á ń tẹ kó lo àlọ́mọ́hí máa dà bí alẹ́ mu yóò mú yàn máa sọ nípa ọlọ́ ìdè yàn ọmọ nípa rẹ̀. ilé ló fà á ó ti jẹ́ pé láwọn ilẹ̀ lárúbáwá gbèsè gbogbo èèyàn ló lè máa bá yàn sọ̀rọ̀ lọ ẹni tí ó bá yàn sọ̀rọ̀ lọ á lọ́fà sí náà wọ́n sì fún láńsẹ̀ǹsì nítorí kọ́ má bàa jẹ́ pé àwọn ẹni tí ń gba wáhàyí tí wọn látòdà ṣetán àwọn ni wọn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé nínú aburú eléyìí tá ṣetán tó máa dálẹ̀ òun náà ni pé máa mú àwọn èèyàn sọ nípa ọlọ́run ohun tí wọn ò mà nípa rẹ̀ tó ẹ ti máa wo ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ lọ wà tó yẹ kọ́ yanu tàbí tẹnu bá ń dùn. tó dọ́dọ̀ ẹni tí ọba tọ́jú eyín rẹ̀ wọn náà lọ ẹ̀kọ́ yanu ṣé irú wọn náà máa yanu wọn làwọn fẹ́ máa sọ nípa pé tí tọ́ra ya burú tó ti kálá àwùjọ wa ni ló kọ náà là ń pè yàn lọ ẹ èèyàn tó sì yàn lọ́nà èèyàn tó ń sì ó máa ń sòrò púpọ̀ nítorí pásítọ̀ tó ń sọ̀kọ púpọ̀ àwọn kan ti gba tiẹ̀ àwọn náà ti ń dá tẹ̀lé wọ́n ti sọ pé ọ̀ ọ̀ ríran tẹ́lẹ̀ ẹ̀lẹ́ jẹ́ ríran ẹni tó wá jẹ́ ríran lérò sí òun náà pàpà wá sọ fún ipá lò à sẹ́wọ̀n fẹ́ sọ pé ó sì nà fúnra rẹ̀ ní àṣetọ́nì ní sàlámù ẹ̀yìn ti mànà gbọ́dọ̀ rẹ̀ nítorí padà mọ̀ ni ni lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ tọ́jú máa ṣẹlẹ̀ wọ́n ní àṣíríran rí ìsìnà ẹni tó ṣìnà kò ṣòro ṣùgbọ́n kì í rọrùn fún láti padà kúrò nídìí ìsìnà wọn nítorí àwọn ọmọlẹ́yìn ọmọlẹ́yìn yìí jẹ́ kí wọ́n ti wọ́n bẹ̀ torí kò sẹ́ni kẹ́tí ọmọ sọ̀sọ́kùsọ̀ ọlọ́kùtò náà bá da sọ borí kò ní lè sọ fúnra rẹ̀ pé sọ̀kùsọ̀ ló sọ kàtẹ́yìn yẹtọ bá rí báwọn wọn bú kájà ká ṣọ́ra fún àṣẹfà wọn sì má ṣe jẹ ní sọjọ ike asọra lẹ nítorí kékeré bá tèèyàn jẹ sáfó dúró tì Ọlọ́run Ẹlẹ́dàá wa ni ash-shaytanu ya'idukum al-faqra wa ya'murukum bil-fahsha yín ni àṣẹfà wọn lérí sí yín pé òun kò sí òun fi ba ti yín jẹ ó sì ń pa yín láti pẹ̀lú àwọn àwà pálapàla ìṣekúṣe ìrìnkúrìn ìsọkúsọ ìwòkúwò gbogbo àwọn rádaràdà wọn àṣetọ́ àmì ló máa fi ń pààyàn láti. ọlọ́run wa ó ń fẹ́ wa fún ìmàlà ọ̀fẹ́ ká sínà ó ń fẹ́ wa kórìíre ọ̀fẹ́ ká sórí ibú ṣùgbọ́n ní ìdàkejì àṣetọ́ àmì ń fẹ́ wa ká sórí ibú ń fẹ́ ká wọ náà nítorí kò ní wà àṣetọ́ àmì kọ́jà pọ̀ nìkan ló wọ́n wà nù náà iṣẹ́ káwa náà wà nù ná pẹ̀lú ọ̀ torí ẹ̀ ọlọ́run bá ní wọ́n yorí ìdòṣe fáwọn ayọ̀ gbẹ̀lẹ́kùn mọ̀lẹ́ẹ̀lẹ̀ bàríyá ẹ̀ṣẹ̀tọ́ ni fẹ́ sìn ín lọ́nà ní ìsìnà ilé ìtòsínà áyà yìí ló fi hàn wá wípé ìsìnà pólísì méjì ìsìnà tó súnmọ́ àti ìsìnà tó dínà ìsìnà tó súnmọ́ téèyàn bá rẹ́ni kéèyàn pàkíyèsí èèyàn ọ̀rọ̀ ọ̀rùn kéèyàn tètè padà ìsìnà tó dínà kò sí bí wọ́n ti lè fa fèrè ńkó fún ajá burúkú tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ kọ́lọ́ wọn sọ àánú wa. bákan náà láti pé nìsín àníṣaláìrí láwùjọ wa àwọn èèyàn méjì tí wọ́n ń jà àwọn èèyàn méjì wọ́n ń bínú ara wọn àwọn ẹni tó yẹ pé wọ́n yẹ fẹ́ rí ní ara wọn láta ẹni tó yẹ pé ń bẹ́ nìkan jà ó sì hàn sí gbogbo aráàlú gbogbo àwọn èèyàn àwọn ọ̀tọ̀ ọ̀pọ̀lọ́ wọ́n parí rẹ̀ títí tí ìjà yóò parí wọ́n ní ìjà yìí yóò bá parí ọ̀dà láìra ṣé ìjà àdánù lẹ́wà gbé lọ́dà láìra èsì ọba yín lọ ń dìjà lọ wọ́n wá parí ẹ̀ parí ẹ̀ lẹ́ẹ̀ni gbà kí ló dé lórí kó náà lówó èmi náà lówó àjọ táàkà ẹ̀ẹ́ ṣe ní dàlámù ìyá ntèmi náà olùsùlẹ̀mí náà àjọ táàkà. èmi náà máa kí ó náà máa kí ó àájọ táàkà ọ̀mọ̀wé lòun ọ̀mọ̀wé lèmi àájọ táàkà ẹ máa ríro ẹ̀ ní tí wọ́n táàkà wọ́n máa parí ẹ̀ títí wọ́n láwọn ò ní gbà. sọ pé lọ́wọ́ nú wo ni máa lọ́wọ́ nú náà rí ni ni máa dá ni máa dá أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الشيطان ọbẹ̀ jíjà lẹ̀ láàrin yìí ọbẹ̀ dọ́tẹ̀ lẹ̀ láàrin yìí ọbẹ̀ sọyìn dẹni tí ó máa bínú ara wọn látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa a ẹ̀kọ́ ńlá lọ́lọ́ nǹkan wa ń bí àṣetọ́ni ní tì wọ́n lọ síbi kí wọ́n mutí àṣetọ́ni ọ̀wá ní fi wọ́n sílẹ̀ nídìí ọtí mú yóò ti já alẹ́ láàrin wọn wọn bá mutí tán ìjọ ṣẹlẹ̀ ó dàbí ẹni tó ní kí wọ́n á bò ń yọ òun fẹ́ ṣàjọ̀dún ọjọ́ tí wọ́n bí òun torí pọ́jọ́ tí wọ́n bí wọn wọ́n lọ pàtàkì irọ́ lánàá ọjọ́ tí wọ́n bí ọ̀ pàtàkì bí iṣẹ́ tó orí ṣe láyé iṣẹ́ tó orí ṣe láyé tó lè jẹ́ sábàbí àdìrà lè dáná rẹ wọ̀ àbí tó lè ṣe sábàbí kọ́ wọná òun lọ pàtàkì. akramakumullah wọ́n ń bá sàjọ̀dún ọjọ́ tó wá bì ìjábá ṣẹlẹ̀ lágbájá lọ mọ fújì kọ̀ọ̀sì ẹnìkan bá ní rárá wọ́n ọmọ ti ń ṣẹlẹ̀ wọ́n tó tẹ́tí má lé táàmẹ̀dùn lọ́mọ fújì kọ̀ọ̀sì sẹ́mi ni mo sọ̀rọ̀ lọ ń gbọ́rọ̀ má mi lẹ́nu èmi sọ pé lágbájọ́ lọ́mọ kú sí kọ́ ọ̀sọ̀ fún nǹkan abọ́fẹ́ sí nǹkan oṣù ọkùnrin ká wọ́n sọ kọ́kùnrin ó sì nǹkan oṣù wọ́n bá sì fọ́gbò bí fọ́gbò tí ó fọ́gbò àti yóò gúngò ó gúngò báyìí aláìra ló ń ṣe dà ọ̀pọ̀ àyàn lọ́ba di pẹ́ǹtì ká ẹni ọ̀pọ̀ àyàn bá fẹ́ sá ẹ dákun ẹ tẹ̀ ẹ́ akọ́ tí ó náà ló mú wọ́n wá ṣe kú pàmbẹ̀ báwọn ọmọ tó ń sìn wọ́n tún fojú rẹ̀ wo ìran ẹni tó fi ìgò tó fi pẹ̀yìn ẹni wọn láíláí wọn ní fojú rẹ̀ wo. níbi ọtí ọkàn dìde ni ó ní lóun ló ń sọ fún yín pé ìgò mélòó lọ sí mu dáadáa ẹni tó lọ ń sọ torí pé gbogbo ọ̀mùtí ìdí wọn máa ń síláàkì èdè lọ sọ wọlé ẹgbọrọ ni tọ́sọ̀rọ̀ ni wọ́n kà gbé igbá pẹpẹ súpù tí wọ́n gbé kalẹ̀ pẹpẹ sò ni wọ́n pè ó lẹ́yìn pé yóò ta bí a dá àjọ ni ọkàn yìí ọkàn yìí dà sí lórí yìí bàbá ojú bá bẹ̀rẹ̀ sí ní ta ó wá gbé ata ń wá lẹ́gbẹ̀ẹ́ bàbá fóònù ló jẹ́ ta ló dá tá sí lórí báyìí wọ́n á lọ agbájá ni àbí ọ̀sẹ̀lẹ̀ àwọn ìdílé wọn ló gbàgbé ara wọn láéláé ọtí ọ̀sẹ̀lẹ̀ nídìí ọtí mímu ìbínú ara ẹni ọ̀sẹ̀lẹ̀ nídìí ọtí mímu nídìí tẹ́tẹ́ títa ẹni tí wọ́n bá jẹ owó rẹ̀ nídìí tẹ́tẹ́ ṣé yóò tún fojú rẹ̀ wọ ẹni tó jẹ owó ẹ̀ láéláé àkọ́dà kó ṣe pé ìrọ̀rùn bẹ́ẹ̀ nù sẹ́mi wa láti wá pé mi sì nǹkan lè dé wọ́n jẹ́ bíi five million lọ́wọ́ rẹ̀ nídìí tẹ́tẹ́ èèyàn lọ sí Las Vegas l'Amẹ́ríkà kápítà tẹ́tẹ́ ayé àwa lọ kówó lọ ọ̀hún gbogbo owó tó kó lọ jẹ́ five million naira àwa lọ ta tẹ́tẹ́ wọn náà àwọn rò kó gidi ló kó wá ní náírà five million mélòó náà lọ jẹ́ dọ́là wọ́n bá sàjẹ́ gbogbo ẹ̀ lọ́wọ́ á ń gbé ọ lọ bọ̀ ẹ́ kó dúró báyẹn o wọ́n kí n máa mú padà sílé wọ́n ló mú ìbànújẹ́ àti. ẹyìn wọn ti pè ìbànújẹ́ àdúró ìbànújẹ́ ó mú lọ báwọn èèyàn rẹ lọ yóò wo òyìnbó tó jẹ owó rẹ dáadáa ẹjọ mọ́tò wo ló gbé wa mọ́tò tó táyà ṣe ẹni tó jẹ owó kọ́ mọ̀rọ̀ tí n bá tiẹ̀ lè ṣe ṣe lọ èmi náà ti kàn torí ẹ wọn kì í túká lòdì ọtí ara wọn. wọ́n má ti fi wọn kórìíra ara wọn ẹ̀yìn tẹ́tẹ́ àṣetán ló máa ń fa gbogbo eléyìí bẹ́ẹ̀ náà ni àṣetán látara ọtí látara tẹ́tẹ́ ó fẹ́ lé wa jìnnà sí ìrántí ọlọ́run àti sọ̀rẹ́ à ọlọ́tí wo ni ó ti sọ̀rẹ́ à ọlọ́ni ayọ̀ lẹ́dí iná àmọ̀ láti kọ̀rọ̀bù sọ̀rẹ́ àti wọ́n ń tún sọ̀kẹ́ ọ̀ olùwàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sọ̀rẹ́ à ní ìgbà tí ẹ̀ ń hún ríra ẹni tó ti mutí ló ń hún ríra ọgbọ́dọ̀ súnmọ́ sọ̀dà ọjà ọtí ti di bárakú lára tiẹ̀ wọ́n bá mú kákọ̀ nkankan kò ní hún ríra nígbà tí ọba hún ríra tó ń lé wá sí mọ́sálásí wọ́n gbọ́dọ̀ wá tó bá mutí òtó bẹ́ẹ̀ ọ̀fẹ́ tẹ̀yìn nítorí pé ihun ríra tó lọ́wọ́ bá sọ mẹ́yẹn àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọn ni kọ́rọ̀jà mọ́kọ́rọ̀jà lọ́wọ́ ó jáde níjáde àmọ́ táwọn kan bá ti di ọmọ burúkú ẹgbẹ́ tó bá mu kátọ̀ méjì kan kò ní ń ríra tó bá sá ti fẹnu kọ́ tí ọ̀gbọ́dọ̀ sínú kíláàsì àti tó bá fẹ́ tẹ́ ẹ dákun tó ẹgbẹ́ tó téèyàn bá mu èèyàn gbọ́dọ̀ wá mú kíláàsì ní nǹkan rẹ̀ nù èsì nǹkan rẹ̀ o nìkan ni òun bínú lọ lé báyìí ètò òǹtí àti gbọ́ ìtútó torí pé ẹ fẹ́ bọ́ jòun jẹ́ àwọn làwọn kọ́ tí wá sáà àárọ̀ ah, yín kékeré mọ́ kó wa mọ́ ẹ máa pọn kùnú tà lẹ́yìn ọmọ mu kùnú abẹ́rẹ́ ni mu àdúgbò ẹ̀kọ́ lọ ọtí ọtí karamba ẹ má ẹ má aburú ní ẹ ọmọ wa nawọ́ mú dóbókola ní máa ń dààmú ó mú àkọ́kọ́ ọmọ rẹ̀ ọmọ àwòrán tó bóyá òǹgbẹ́ nígbẹ́ ó tún mẹ́kejì áá mẹ́ta ni ń gbèsè ọkọ mi ibo ti mú kẹ́lẹ́ kan àmọ́ mi ilé ń dún pọ̀ ni ó dà mú kásì lọ́ba mú sẹ́mi akẹ́kọ̀ọ́ dàbí ìyá ti ń ta pẹlẹbẹ ìyá ti ń ta ẹ̀ wọ́n ti pè ẹ̀ wọ́n pè kan ní ẹ̀yìn. Eyi olóko kan ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹgbẹ́ kan ó kọ ẹrù jẹjẹ ọmọ wa nà wọ́n mọ́ ẹrù kan pé ah ọkọ mi má mi ok má mi ń yìí àwọn ń ó sì wá burúkọ yóò mú alágbẹ̀dẹ tí ń rọ yóò lè fi ọmùtí abẹ́ni tí ń sọtí gan mọ̀ sí ọ̀dà ọmọ sí ọ̀dà oríṣi eléyìí arọ wa o gbogbo ẹni tó wá kọ́ tí ní bísínẹ́sì tiẹ̀ ẹ dákun sọ̀rọ̀ lọ ẹ̀ pàtì láti wákàtí tá a wà yìí lọ ẹ pàtì ẹ má padà sídìí ẹ̀ mà ńláàánú lọ́lọ́ ọlọ́run a máa la ànàkẹ́rú pàápàá jùlọ mo gbọ́ pípé kọ̀dá alábì òfin ọlọ́run ni mo ti pàtì ọlọ́run ṣetán láti lànà nípọ̀ lọ́nà tí ó dáa. tó kú ọ láti rí tó ẹgbẹ́ nù lọ́ọ́ máa sùn nínú rẹ̀ lójoojúmọ́ ọlọ́run bó sì ṣe bẹ́ẹ̀ ní rọrùn. ẹnìkan ò ní ọlọ́run ẹnìkan ò ní sọ̀rẹ́ à. kì í sọ̀rẹ́ wa o ọlọ́ni ọ̀tá ni ṣẹ̀tàn àti ní lọ́nà ni eléyìí ọ wọ́n ní inna shaytana lakum aduwwun fattakhiduhu aduwwa innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir ọ̀tá yín la ṣetán ẹ̀ mú lọ́tà o níṣẹ́ ní pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ ṣetán tí ma pe àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni kíkẹ́ kí wọ́n wá di ọ̀kan nínú àwọn ẹni tó wọnú náà eléjò fẹ̀ iná sàárì torí ẹ̀ a gbọ́dọ̀ tẹ̀lé tàṣẹ bá nítorí wa ni ọ̀tá tí ó ṣe ike kò fojú pamọ́ ha tó fojú hàn gbangba ni ó ní ka ọ̀rọ̀ yìí fún ojú tó bá bára rẹ̀ nù sàárè tó bá gbé ẹgbẹ́ ni lọ́ọ́ bá ó sì mo sì gbọ́njọ́ wọn mọ́kàn kọ́ láti tẹ̀lé ni o ẹ máa bú mi kálágídí burúkú nítorí pé ti kálukú tó lẹ́rù tètè gbọ́rọ̀ ayé làá ti gbọ́rọ̀ láàdí èrè rẹ̀ láyé àti lọ́kùyàmù ẹni bá kọ̀ láti gbọ́rọ̀ láyé tiẹ̀ fà ọlọ́ni alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin bẹ́ẹ̀ni ti bá yín dá májẹ̀mú bí ẹ̀yin ọmọ adam ike o gbọ́dọ̀ sí aṣ-ṣaytan nítorí pé ọ̀tá tó fojú hàn lọ́bẹ̀ sí yín eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti kọ̀ láti ṣe islam láti sìn àṣẹfà ọba àjẹ sọ́ọ̀sì lọ́lọ́ ọba àjẹ sinagogue ọba àjẹ lẹ́dì gbogbo yòówù tó ń bá ń ṣe tí ìbá ti ṣe islam àṣẹfà nìyẹn ọwọ́ abanilọ́kẹ̀dẹ̀ lábẹ́ àbúradà islam àwọn ẹlòmíín tún tẹ̀lé tàṣẹ bọ́ọ̀n eléyìí burú jáì eléyìí burú jáì. lábẹ́ abúlé ẹ̀sìn Islam àfikọ́ tẹ̀lẹ́tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wàlẹ́ wọ̀rọ̀ bìkẹ́lẹ́ ayọ̀mínú àti ayọ̀ hakẹ́ mú kàfí ma ṣẹ́jọ́ rọ̀bẹ́ yìí náà ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما من يطع الرسول فقد أطاع الله وإن تطيعوه تهتدوا bá ti tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ̀ mánì ẹ̀dàkùn nàmbà tíláì oníkàtẹ̀lé nàbì Muhammad sallallahu alaihi wa sallam yìí ṣe nàmbà fẹ́ gbogbo ẹnikẹ́ni ní n bá ń pè wá lọ nàbì nàbì ọ̀rẹ́ wa ńlá ni ẹni tí ń fẹ́ wa fúnpa torí rẹ̀ yìí sọ̀tà wa ẹ̀mẹ́tẹ̀ adé ni wọ́n máa wa nítorí kó sọ pé níta ìṣe yí ọ̀dà eléyìí náà eléyìí náà ọlọ́run fẹ́ràn wa ni ọba fẹ́ wa ní bá wa tọ́. èèyàn kàn sì kéṣe ayé ń báṣubàṣu rádaràda jákujáku yọkàn kú yọpadà wá dẹni tí ó dá dọrùn mọ tọ tí ọmọ akábàámà nígbà tábàámà òwúlò ọlọmọ ẹsẹ sì wà bẹ́ẹ̀. torí ti eléyìí lábẹ́ abúradẹ̀s Islam kí wọ́n lọ wá wádé di sọ̀rí kọ̀ kí lọ wádé di sọ̀rí kọ̀ wọ́n wá sọ ike ọ̀nà sọ̀rí kọjọ́ náà gbùrú ó lè ṣe ká tètè wà lè jẹ́ nà àtẹ́sọ̀nà ẹ̀gbùrú o. e zuo na egboro. Okuta di solusi e ji aruona ba ni e si ona rararara ha ha ha owa so ike o le mana abitua obato ile ci jani ya ndi owa ni ci jani le mana e bii ti lolo lolo lo lo lo o si le 1000 years won to fia ọwọ́ á ní kò sálì jánà sẹ́ni tí ọba ṣe ti jáde ọdọ àdúgbò ń ṣe ràn án. iná wa la wújá lọ wá ń jáde ọlọ́ọ̀ bá wọn ṣe wọ̀dífà wọ̀dífà báwo tó bá yẹ ní khamsu salawat àti ká yọ zakat àti ká tó siyam àti ká tó hajj kí tòhídìí ó sì dúró dáadáa wọ̀dífà ìwòlẹ́sìn ó ẹnìkan ní lóòkọ àdìríyà ní ibẹ̀ lọ́nà wà ẹ̀rí pé wọn ò tún gbọ́ra àwọn yìí ìyá ìyá náà lọ́ parí méjèèjì. kálukú sọ pé tí ọba jẹ́ ìyá àtàwọn lẹ́dìí mú ẹ̀sìnra yín ọ̀hún sọ pé kẹ́ẹ̀dì kí ni mú alùkìtàbù wàsùnà ọ̀rọ̀ ọlọ́run àti sunna anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káwọn tó àdìkọ́ náà má bínú o àmọ́ wọ́n jọ sunna. torí pé njẹ́ ìsìn ọ̀tí bá bá bẹ́ẹ̀ kú kẹ́pẹ́ ìsìn lójú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nìkan lọ́nà báyà nígbà kan ẹ rí ìrànrí súnà àmọ́ ní báyìí níbi tó dé súnà ti kílẹ̀ àkọjá ti sọ. tẹ̀lé ìtumọ̀ sí pé súnà na anabi sallallahu alaihi wasallam à ń bò káàdà kámọpàlà yín kó ní kálukú oríkórì rẹ ló ń wà òun ò sí nǹkan mí ìtọ́ yàtọ̀ kọ́nà wọn lẹ́dàá kó ti rọrùn tọ́ wá yàn lọ́nà ló pè yàn lọ ní ti ọ̀dà wá sí ní ti ọ̀dà ó lè sọ pé lágbájá tó ń bájà ń bọ́ sọ̀rọ̀ fún òwò ọ̀nà tó lè gbà mú òun náà ní pé kẹ́rù rẹ̀ bá ń bọ̀ kó ọ̀ràn àwọn bọ́ìsì ṣe wọ́n lọ dènà dẹ́rù rẹ̀ wọ́n wá kó àwọn dírẹ́fà wọ́n kó wọn kó wọn sá wọn ládàá òdìsán lè rí pa nínú wọn wọ́n pa atọ́kọ àtàwọn ẹrù tí wọ́n bá ń kó bọ̀ wọ́n dáná fún wa ọkàn mójú gbáwò ni nígbà tí wọ́n kúkú ní kọ́sí àwọn ẹni tí ó sì sàn lórí pé wọ́n lọ rán wọn yóò bá di pé yóò máa lé ọ ni kò ní bọ́ láéláé ọlọ́mọ lọ́nù ẹ̀ríkẹ́lu rẹ̀ ọmọ wa sọ́kàn àwọn ẹni tí wọ́n yẹ kó wó làwọn ti síwájú ilé ayé ni wọ́n ń wá yóò máa retí nǹkan kan bó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó fira rẹ léèrè ní kíta ní bọ́ sọ̀rọ̀ ta ló rò pọ̀ ń bá sọ̀rọ̀ ó rí i pé nǹkan yóò tún máa dán ọlọ́run pé ti kórè náà mọ̀ ń bọ́ sọ̀rọ̀ ìwọ ta ni ní bí léèrè rò pé wọ́n lọ ń bára kọ́lá bó gbé mọ́tò wá tó tún kówó lé wọn ní bí ọ ọba máa ro lẹ́nu rẹ kékeré ni lọ́wọ́ gbé wọn fẹ́ ṣe fún ọ éjì ọgbẹ́ ni o éjì ọgbẹ́ kọ́dún mẹ́ta ẹni kò ní kúrò rẹ tọ́ba wá ti gbé olóògbé pamọ́ sí àkẹ́lẹ̀ ẹnu kí n lọ sí kanda abadé sí kanda ń bẹ ń gbé pamọ́ tọ́ba tó ní kí wọ́n fẹ́ fura ó di nìkì ẹnu kí wọ́n lè lọ beyond the wọ́n máa wá ká ni ó pé ah mìkì yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ díẹ̀ kò ní sọ̀rọ̀ jọ ọmọ ní kíkan tó ń dọ́ lò sọ́ọ̀nì yẹn ìyàwó rẹ̀ sọ̀ ó fi máa jíjọ́ bẹ̀ òtù bẹ́ẹ̀ lọ lọ́ba ni ọ́ ẹnìkan ọ̀bá bàbá mi dẹ́rù ẹ̀wò yìí téèyàn bá tiẹ̀ wá sí irú ẹ̀ fún bàmí kí ni bàmí ọ̀bá ṣe ó lè ṣe kan náà tó dọ́ ọlọ́gà bàbá rẹ̀ yóò lè mì tóbìnrin náà ba àpàdánù ilé ọkọ torí máa jí lásán. sábàtì ọ̀ á fi yàn léèrè pé kí ló dé tẹ́ fi kọ̀ ya alágbájá ẹ̀dọ́ bá bí léèrè pé ọ̀nà ọ̀kábò ètò ni èsì ọlọ́sọ̀rọ̀. ẹ̀rí sẹ́yìn ọmọ sọ pé wọ́n sọ pé ká má ta tẹ́tẹ́ ká má ta tẹ́tẹ́ tẹ́tẹ́ bọ́ọ̀lù tí wọ́n ń ta ebi ńlágbájá ta tó fi di pélé rẹ̀ di mẹ́ta nì èmi ọ̀ta o ọlọ́run sì ní kọ̀dá o ẹ̀mí ọ̀dà ọ̀dà bàbá tàkà àtàkùrù lọ àtàkùrù lọ nínú lọ́hà kọ̀fúrú rọ̀hìn. ṣètò ọ̀yàn máa ṣe gbogbo nǹkan lọ́sàn-án fún yàn bẹ́ẹ̀. báńkì rí kówó rẹ ti pé six million wọn akọ lẹ́tà àjọ pé congratulation kékeré ni o ẹ ti di ọ̀kan nínú àwọn èèyàn ogún ní báńkì wa fẹ́ fún mi special offer arígbẹ́ ìṣe dáadáa pẹ̀lú àkáǹtì yín special offer yẹn ni pé a lè ya yín títí dé sixty million tó lọ́ba máa rò pé wọ́n mọ̀ ní rìbá ní báńkì ìṣèjọ́ mi rìbá bá wò àwọn aláṣẹ lágbájá àtàwọn alájà lágbájá gbogbo wọn náà nígbà tẹ ẹ ìjọba tó lò pé gbogbo wọn wọ náà ní a abẹ́sí ẹ̀gbọ́rọ̀ lọ yáwó jàre jẹ mọ́rẹ́pẹ̀sì àṣetọ́ nìyọ́mọ̀ sí lọ́sọ̀ọ́ ṣíṣe ìtọ́ni bá wa ń pè wá ike wa sórí ibú ẹ wá dáràn kí láà lè ṣe táàfì gbára wa lọ́wọ́ rẹ̀ ọ̀nà wo láà máa gbà táàfì bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀nà táàgbà táàfì bọ́ lọ́wọ́ rẹ̀ òun náà ni pé wọ́n lẹ́nikẹ́ni tí ó bá dá sọ fún ni láti wọ̀ tọrùn tiẹ̀ náà lákọ̀ọ́kọ́ wò àbọ̀ nàṣíà ṣẹ̀tọ́n apẹni lọ síbi orí ibú ṣẹ̀tọ́n wọ́n bá gbé nàṣíà lọ bá ń ṣe ajá ló sì ń pè mí lọ sídìí rẹ̀ ó yẹ kó kọ́kọ́ ṣe nàṣíà ń fúnra ara rẹ̀ kí ló dé lọ́ọ́ gbé ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́gbọ́n tó wá fún ọ. àá wọn náà bá ti ṣe nàṣíà fúnra rẹ̀ lọ́jọ́ sí ìgbà tó lu ẹlẹ́dàá wá pọ̀ láṣẹ ó forí kalẹ̀ fún bàbá ńlá wa ádámù alayhi salam kí ló mú ọmọ forí kalẹ̀ fún lọ́jọ́ náà nàṣí àtó gbẹnu rẹ̀ nígbà tó di lè má mú wọn nù náà jahanna nàṣí àtó gbẹnu rẹ̀ ìwọ tó ṣe pé kí ni bẹ́ẹ̀nù tí forí kalẹ̀ fún ádámù gánà lẹ́gbẹ̀ẹ́ tó wà ń bá yìí torí ẹ̀ èmi ò ṣe tán o láti torí ibú o gẹ́gẹ́ bí ìbáwọ̀. torí pé gbogbo ẹni títí ẹ bá dá yóò ti fi kọ́ sọmọ làkejì ní ọmọ wa kọ́lọ̀ ọmọ wọn ti fi ti wọ́n dá. àkàràmọ̀ kò mọ̀ lọ bẹ́ẹ̀ ní ṣetán tó bá ba tèèyàn jẹ́ tán èé dúró déèyàn o èé dúró déèyàn. مثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك inni akhafu Allah rabbal alamin. ẹbí àpèjúwe àṣetọ́ni gbàtọ́ sọ fún mi yẹn pé ṣe kèfèrí sọlọ náà sì gbọ́ gbà ó ṣe kèfèrí sọlọ ó ṣe kèfèrí tó ṣe kèfèrí sọlọ ìtọ́ni sọ̀rọ̀ ayọ̀ tẹ̀ kò sí tọ́kàn mi pẹ̀lú ẹ o mi ò o kò mi pẹ̀lú ẹ o èmi bẹ̀rù ọlọ́run olúwa gbogbo àgbáńlá ayé. sẹ́mi kó tí ó bẹ̀rù ọlọ́run báyìí nígbà tó ti tiwọ́ sínú ọgbà ò ó ti ba tiẹ̀ jẹ́ báyìí tiẹ̀ ti ta tiẹ̀ ti bàjẹ́ ó tó sọ fún ọ ní ìsìn pé ohun ọ̀mọ́ rí bẹ́ẹ̀ rí nàdá tún mànú kíkẹ́ àṣetán gbọ́dọ̀ yẹra fún ní máa ń tò wá lọ sí ti kásá ìdá lórí pé tọ́ba bá ti yàn jẹ́ sákèé dúró tìyàn gbogbo ẹni tí ó sì ní dúró tìyàn nígbà tó bá ti yàn jẹ́ kìí ṣẹni tí yàn gbọ́dọ̀ gbọ́rọ̀ sílẹ̀ kìí ṣẹni tí yàn gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ ọ̀nà kẹta nínú ọ̀nà tá a máa gbà láti bọ́ lọ́wọ́ ètí àṣetọ́ọ̀nì òun náà ní pé gbogbo ọ̀nà tí ṣetọ́ọ̀nì máa gbà láti fẹ́ ti ṣiṣẹ́ láabi rẹ̀ a gbọ́dọ̀ rí lọ́jọ́ kan lẹ́ni tó ti pé ń sin ìyàwó rẹ̀ sọfíyà sọfíyà wa kì í níbi tí ti ń ṣe àṣìkà ibi tí tí wọ́n ń sìn lọ àwọn ọkùnrin méjì kan nínú àwọn mùsùlùmí bá kọjá wọ́n ṣe rán ẹbí tí ń bọ̀ pẹ̀lú obìnrin bá wọn bá tẹsẹ̀ mánì ẹnẹ́bí sọ̀rọ̀ ńlá àti ọ̀nà bá ní pẹ̀lú ẹ̀rìn ní mẹ̀lọ́mẹ̀lọ́ ẹ̀dó mẹlọmẹlọ tọwọ ní kólẹ ah, sáwọ wọn ni a ẹnna ha sọfíyà ìyàwó mi ni sọfíyà wọn ni subhanallah ẹgbẹ̀rún subahánà ẹ pé òun náà ni wọn máa ṣàìdá òun ni wọn máa ṣàbúrú yóò sì máa ṣe lọ ilọ kẹ ẹ má bàa rọsí kẹ ẹ má bàa rọsí fóònù lọsí àdáǹdì ní bẹ́ẹ̀ ni nítorí pé ṣètò ni ọmọ bá mú yín ṣe ń pọ̀ ká ìnà ṣètò náà yẹ jèrè mi níbi ni àdẹ́mẹ mẹjọrọ dẹ́mù ṣètò ni ń sáré láre yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ̀ ti ṣe ń sáré nínú sáré ṣètò ni ó ṣe lọ́sàn fún wa ní ìṣègbè ọlọ́nùlà wa kọ́ gbà wá òtítí ànábì náà bá òtítí ànábì ló yóò tún máa bí èkejì rẹ̀ ó bí ní sí ìsàlẹ̀ ànábì à à ó sọ́sí ni lẹ́nu ó fuyọ̀ sí a lè máa wí sápá ànábì àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o láti tún lè fáàrí. gbogbo ń tó lè fa ìṣètò ọ̀nà orí tẹ̀sí lápẹ̀jù o àbá súnà lẹ́pẹ̀rẹ̀ kí lẹ́yìn ju wàhálà sí ẹ dáhùn ẹ ní wàhálà ń lé abẹ́ẹ̀ ni. wọn láàánú wọn láàánú ẹ sí tó burú nù wà láàbá bí a kàn án ó sì ń tú ọ̀tọ̀ ara ń bá bọ̀ náà nù wàhálà ẹlẹ́sìn máa ń kọ́kọ́ kọ́ lọ́wọ́ kọ́ rọ̀sọ́lù kọ́ lọ́wọ́ tó bákan náà ẹ̀yin kọ́ pé ẹ̀ alùsùn náà lẹ́yìn ẹ̀yin ti pé yẹn di kọ́ọ̀lù lọ́hùn kọ́ọ̀lù tó ẹ kàn yọ kíyìn ẹ ti yọ kíyìn aláàbí tí wọ́n wé síra àmà akílódé ẹ̀sọ́ tí ń sọ́ ní ẹ̀ gbogbo nǹkan bùkátà fún yẹn ọmọ ẹ gbogbo ọlọ́ọ̀ni ẹ gbọ́ tùkùtù ẹ sọ́ra yín mm, ẹ sọ́ra yín abẹ́ sọ́ra yín lọ́wọ́ òrí bẹ̀ wọ̀ tó wọ bẹ̀lẹ̀ fún ti. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ń pèpè lọ sídìí dáadáa ẹ̀ ń pèpè lọ sídìí dáadáa wọ́n sì sọ pé a rí yín pẹ̀lú obìnrin tó ń ta rẹ́gúlétì lọ́ọ̀kan yẹn lánàá ẹ̀ríkẹ́ dúró ti gbagbagbà ìdúró ti ní gbagbagbà ń ti pọ̀ ọ̀rẹ́bìnrin mi nà ó. Ah, ọ̀rẹ́bìnrin rẹ ni ẹ̀rọ kí wọn ti ṣiṣẹ́ fún àṣẹ ìtọ̀ gbogbo tó lè ti iṣẹ́ fún àṣẹ ìtọ̀ ẹ̀ mà sí nà ẹ̀ mà sí nà. nǹkan bá ọ̀tọ̀ lọ́ba tí òfin tọ́ ó lè mímọ sọ bẹ́ẹ̀ ẹ̀ ti sínú àfọ́kẹ́ ni àṣẹ ìtọ̀ orí lọ́la náà gbogbo tí ọ̀tọ̀ ọmọ sọ pé kọ̀tọ̀ ọgbogbo tí ọ̀tọ̀ ọ̀tọ̀ kọ́tọ̀ gbogbo tọ́tọ́ ọ̀sọ̀ pé kọ̀tọ̀ lóde èmi gan ni tẹ̀lé ẹ ẹtí sínú àfọkínú àṣẹ nínú ọ̀nà tàbí sá fún àṣẹ wọn kàmá dínà kàmá dínà kàmá dínà kàmá dínà. eléyìí ni ó jẹ́ kí àwùjọ wa wá lójú ara yìí ẹ sọ́ra fún àṣẹ kan gbogbo àwọn ètè ránpẹ́ ránpẹ́ ròndó ròndó kéékèèké nǹkan ọjọ́ ṣe tán ọjọ́ lójú àwọn ètè rabandi àwọn ẹ̀ṣẹ̀ kiri wò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́jọ́ ṣètò àná yìí bí kakọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣíọ ẹ̀ṣẹ̀ bọ sọlọ bí kakọ ẹ̀ṣẹ̀ kóf ẹ̀ṣẹ̀ kékeré sọlọ bí kakọ ẹníyàwó yìí ẹkọ lẹ hmm. àmọtẹ ẹka ẹka ẹka nàfọwọfọ ẹka lé lọlé wọn pé ńgbà máa rí ẹbí ọ̀padà wa lọ́mọ sọ pé ẹ̀ sí paasi. gbogbo orú àwọn ìṣẹ̀rabandu ní ma wù ṣètọ́nù kékeré yẹn ṣe. ó wá nínú eléyìí tí tó gbé jáde láti ọ̀dọ̀ ó lẹ́nu ẹbí wa sallam sọ pé Iblis rajim ó máa ń gbé àga rẹ̀ wọn náà kó náà ń kọ́lá wọn náà máa ń gbé àga rẹ̀ wọn máa ń gbé lé orí òkun. máa ń gbé lórí omi yóò wá ra àwọn àrántẹ rẹ sọtún àtòsí láyé kíkó kálukú ọwá bí òtútù bàtà aráyé jẹ lọ. oníkálukú wa ọba lọ oníwà lọ síwá ẹlẹ́yìn lọ sẹ́yìn wọ́n wàá jábọ̀ lọ́wọ́ rọ̀lẹ́. ọ̀gá ni wọ́n máa sọ yìí pé àlùtò kẹ́dà wọ́kẹ́dà báyìí báyìí ni mo ṣe o. فيقول ما صنعت شيئا قولي كفاسي أقام بابو تيسي توني جاني كلامي أبادي يقول ما تركته حتى فرقت بينه وبين امرأته إن في لون له اسمه في يوم يوم ìṣètò ànì yóò wá yóò wá sùnmọ́dọ̀ yóò fà á mára yóò fà á mára yóò sùnmọ́dọ̀ wọ́n sọ pé nẹ́ẹ̀ma àǹdà bọ́lọ̀ dáàbò bọ́lọ̀ dáàbò ìlú ìyàwó lọ lẹ́nu mi kọ́ lẹ́nu ẹgbẹ́ máa ń kọ̀ wọ́n lẹ̀ tèrè ìdọ̀lú ni iye iye ìyàwó tó ti fẹ́ fún wọn ọmọ iye nọ́mbà ṣùgbọ́n wọ́n ti wá fún lórí orúkọ ọ̀nàgídẹ́ obìnrin lẹ̀ kó obìnrin lẹ̀ aláfẹ́kọ̀ aláfẹ́kọ̀ oríṣi náà fún àwọn sáàbù ṣètọ́nì gbogbo tó ń sìn yẹn ó dùn máa ṣètọ́nì nínú àṣetọ́nì yóò máa fi hàn kíkérù rẹ làwọn fẹ́ kì í ṣẹlòmíì torí ẹ̀ nǹkan wa nǹkan nǹkan tó wá bani lẹ́rù wípé oníkálukú wa ni ṣètọ́nì kan bẹ̀rẹ̀ lọ́wọ́ oníkálukú wa ni ṣètọ́nì kan bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹbí tí wọ́n nínú ẹgbà wọ́ọ̀rọ̀ eléyìí Urwa ibn Zubayr radiyallahu anhu rahimahullah ló gbà wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha Aisha tó jábúrò màmá tiẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ọjáde kúrò lọ́dọ̀ òun lálẹ́ ọjọ́ kan lóru ọjọ́ kan Ànábì wà lọ́dọ̀ rẹ̀ Ànábì wà jáde lóru ó ní ọ̀ọ́lẹ́ sọ̀rẹ́rù tó àlè owó bá mú mi sí ànábì yorùbá àdùsẹ́lẹ̀ nítorí pé jíjáde tó jáde kọ́mọ́ mà jẹ́ kọ́dọ̀ ìyàwó mi lọ́lọ́ owó yìí ó mú mi ànábì bá dé ọ̀rọ̀ àmà ọ̀sùnà ànábì rí bí mo ṣe ń ṣe ó ti wá mọ nǹkan tó tẹ̀lé máa lẹ́kìá àìṣá ànábì ní kí ló ṣe wọ àìṣá ọ̀gẹ́rì ṣé owó ti yá mú ọnu lọkùnrin wọn máa lè láyọ ọrùn mísìlì alẹ mísìlì kí ló ṣe dírò mi ò ní owó lórí irú rẹ obìnrin mi ìwà ní ti owó lórí irú rẹ ìlà nábì sọ̀rọ̀ bá mi sẹ́lẹ̀ ìwọ tí gbogbo ayé ń fẹ́ ká kúrò wọn lọ tó kọ àwọn. ẹ bàbá ti jẹ́ ìyàwó ànábì kí ẹ ti wà ara ń sí yàrá wa sọ̀wọ́dá sọ̀wọ́dá bẹ́ńtò zàmà lókè sí. sọ̀wọ́dá bẹ́ńtò zàmà àwọn fura sí pé ànábì òbí bẹ́ẹ̀ ga dà wọn lọ́mọ. àwọn náà ti sàlàyé pé àwọn ti fi ẹni tó fara díẹ̀ àwọn ọ̀dà bíi tàtijọ́ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan àtàwọn lọ́mọ títí. ẹnì wọn pé sẹ́yìn bá ń bá yẹn gbé èèyàn máa rí àwọn àyípadà tí máa ń ṣẹlẹ̀ sọ́ọ̀dà wa gbọ́n púpọ̀ ara àtúnṣe tọ́lọ̀ ní káwọn obìnrin ó ṣe ẹ bá ti fura mọ́ kọ́kọ́ gbàdá wọn mọ́ ọ̀hìn lè mọ́ ọ̀tún خافت من بعدها نشوزا او اعراضا فلا جناح عليهما ان يصلحا بينهما صلحا والصلح خير. كل ما بيرو kíkí ọkọ òun ó lè jẹ ní tí ò ní gba tó máa bí ọ́tà tètè pàkọ́sọ kò sí tó burú pé wọ́n ṣàtúnṣe láàrin ara wọn wọ́n ti àtúnṣe láàrin ara wọn kó lóbìnrin ọ̀gá ṣàtúnṣe pẹ̀lú ọkọ àwọn kẹtọ lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ọkọ wọ́n tó kọ yáfì nǹkan mi bẹ̀rẹ̀ kó lè bá ìjọkọ̀rùn rẹ̀ ọ̀nà díẹ̀ lọ́nà bá òkú ìwọ náà kẹ̀rẹ̀ ń hmm, máa máa bẹ́ẹ̀ máa jẹ́ ìyàwó wa lọ. Lọ́wọ́dà ọlọ́jọ́ tó ń bùn ìyá ńlá wa Aisha ọdún yẹn mú àbọ̀ Ó sàlẹ̀ sẹ́kù ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀sìn màkọ́ náà sọ pé wà lu ọjọ́ hò ó mà á tó. Àwọn ìyàwó ànábì sallallahu alaihi ìyàwó ànábì láyé ìyàwó rẹ̀ ní lálùjáde ẹ wọ ilé ńlá o torí rẹ̀ kí á ló dé sí òun sì ní ju owó rú rẹ̀ tí owó kan là náà lè gbé fún wa gbogbo là náà lè àpò náà ilé kan là náà lè kọ́ fún wa dáàrí rẹ̀ báwo ni ilé ànábì náà rí sọ̀rọ̀ bá àwọn àlejò àti ìṣẹ́lẹ̀ tó ti wá jẹ́ pé lónìí. owó lobìnrin mà náà làtà tá à ń gbọ́ lágbọn àbìkan adúgbò pé wà tà wọn sí ìdílé. eléyìí túmọ̀ sí pé á tọ́ba jẹ́bi ayé ti bàjẹ́ ayé ti bàjẹ́ ẹ̀sìn àwọn ẹ̀yà làwà yìí ilé tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ fáwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ìgbà tí àìsà wa sọ bẹ́ẹ̀ anábì ni àwọn àpàdé jẹ́ àṣà ìkànnù léṣe tọ́ni rẹ ti dé yìí. eléyìí ọ̀rọ̀ ńlá ni o ọlọ́tí Rasulullah àwọn ma'i shaytanu ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́run léṣe tọ́ni kan bẹ pẹ̀lú mi eléyìí jẹ́ information tuntun. قال نعم anabi ni bẹ́ẹ̀ ni qultu wa ma'a kulli insan ṣé gbogbo èèyàn náà ló tún ní ṣètọ́ni tiẹ̀ bẹ́ẹ̀mì nìkan qala na'am anabi ni gbogbo èèyàn náà ló ní ṣètọ́ni tiẹ̀ qultu wa ma'aka ya Rasulullah ṣé ṣètọ́ni kan bẹ pẹ̀lú wa anabi náà ni sallallahu alayhi wa alihi wa sallam qala na'am anabi ni bẹ́ẹ̀ ni walakinna rabbi azza wa jal a'anani alayhi hatta aslam. ṣùgbọ́n olúwa ẹlẹ́dàá mi ọba tó ga tó gbangban ó ti ràn mí lọ́wọ́ lórí rẹ̀ títí tó fi gba islam nínú ẹgbàá wa mi àlùmá mùsùlùmí ló fi dáì nínú ẹgbàá wa mi àánà ni àárẹ̀ yìí fásitẹ́sìlẹ̀m. àbí àánà ni àárẹ̀ yìí fásitẹ́sìlẹ̀m. ọlọ́run ràn mí lọ lórí rẹ̀ ọgbà islam. الخطابي ló jẹ́ ẹni tó ti màálìmù sunan sharhu sunan abi dawud àwọn ní àwọn èèyàn tó pọ̀ jù nínú àwọn ẹni tó gba àdéhùn wa wọ́n máa sọ pé fa aslam ìyẹn ni pé fi'lun madin aslama yuslimu islama Sufyan ibn Uyayna wọ́n sọ pé rárá. ó ń sọ pé fa asilamu min sharri fi'lun mudari' fa asilamu min sharri. وكان يقول الشيطان لا يسلم سفيان بن عيينة وني فأسلم كان في صوم يعني fa asilamu minhu ètò kẹfà asìlámà lè là ìní ń bà bọ́ lọ́wọ́ rẹ̀ ni mọ̀ ọ́ bá máa bọ́ lọ́wọ́ rẹ̀ nígbà táwọn sọ pé ọgbà islam ẹgbẹ́ bá ti gba islam mùsùlùmí ni mùsùlùmí lára ẹni pé táwọn ìjọba wọlé sẹ́nìkan lára nínú nǹkan táwọn máa wọlé pé pé mùsùlùmí ni àbí ìsìn mùsùlùmí bá ní mùsùlùmí lọ jáde kó lára rẹ̀ pé pé mùsùlùmí ni mùsùlùmí lára. tọ́ àtìtúmọ̀ kí ni àtìtúmọ̀ kejì kò sí wàhálà ń bẹ wọn. kíkẹ́ àṣetọ́ nìkan náà ń bẹ pẹ̀lú kálukú wa tóbi lórí ànágbà Muhammad sallallahu alaihi wasallam bó tilẹ̀ dẹ́kọ́ lọ́wọ́ bá ti ràn án lọ́wọ́ lórí iṣẹ́ ó kọ́ àwa kúrú àti kọ́ lọ́wọ́ sànù wa lọ́wọ́ ẹ̀ jẹ́ àkíyèsí ṣèǹtọ́n tó bá ba tèèyàn jẹ́ tán. kìí dúró tìyàn láyé kò sì tún ní dúró tìyàn lọ́la òkèèyà kò ní dúró tìyàn láyé kò tún ní dúró tìyàn lọ́la òkèèyà ọlọ́yẹ̀lẹ́dàá ń sọ ní sọ́ọ̀tì Ibrahim. ṣe kọ́ كما قال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم قال الشيطان يوم الصلاة بعد جوف القيامة lẹ́yìn ìgbà tó ti dájú pọ̀ ní ilé máa mú wa nínú ẹ̀dá ẹ̀dá lọ́wọ́ aṣọ kókó bá la olórí ikú ńlá yóò sọ kókó bá ńlá nínú ìyá ńlá fáwọn tó sọ ikú ńlá lọ́jọ́ ọ̀gbìn ìdàgbé àmọ́ ọ̀dọ́lá ọlọ́dà kò má da òṣù ikú. kókó bá rẹ̀ lọ bá lẹ́yìn tọ́lọ̀ ti ṣe dájọ́ fẹ́ ìnáwó àwọn àjọkùnrin àjọkùnrin ẹ̀yin èèyàn tẹ́ ẹ bára yín lọ dà á náà ẹ gbà pé kọ́nà ti ṣe àdéhùn kan fún yín àdéhùn òdodo wọ́n wà á tókò èmi náà ti ṣe àdéhùn fún yín wà á lọ tókò ṣùgbọ́n èmi yà àdéhùn tí wọ́n bá yín ṣe. àṣetán yìí ló bá déhùn tán náà àdéhùn òdodo ẹ̀ẹ́dẹ́rì èmi náà ti ṣe fún yín àdéhùn àdéhùn aburú àdéhùn ìbàjẹ́ mo tún yẹ torí pé ṣètò àmì máa ń sọ fáwọn ẹgbẹ́ ọ̀bà mú sórí ikú pé mímí kan ò ní mì ẹ̀lẹ́sì ìbílẹ̀sì níta ní ṣe lọ́la níta wàá fi ọ̀rọ̀ títì rẹ̀ lórí ewé wà àyèsè dáa ní ose ní òbí oṣù ìlú láti máa ṣe dáa ní ose lọ́wọ́ àtijọ́ náà wà láwọn kan wà ìdáná èyí náà ṣàdé òfin ọ̀wáyé. وما كان لي عليكم من سلطان كيف مروا نقام كيف فكر أسامني لولي مطلق وبوي لرقائي سبحان الله lágbára àtàlẹ́ lórí lóòótọ́ náà ni ní ìsìngbà tí ṣètò ọ̀nì máa wọ̀nyàn sórí ìfúláyé tó fi tẹ́kẹ̀tẹ́kẹ̀ bọ́ ẹ̀mí bá ọ̀rùn kò tẹ́lẹ̀ kàdáàrí kíké ní wọ́ lọ́rùn ó tún ti rẹ́lẹ̀ mú ọ ó fòkùn ìlágbára kan lórí ìlà àdìdà àwùjọ yàtọ̀ sí pé mo kàn pé pípé lásán lè ṣùgbọ́n àmọ́ pé pẹ̀sẹ̀jẹ́ sọ̀rọ̀ lè ẹ̀ bá ti kò jẹ́ ẹ̀ bá ti kò sóko ẹ̀ sì dá mi lọ. ẹ ṣe tẹ̀ dáhùn because àgbẹ̀ dáníkà wà ń bí láti hmm, lọ́ máa wà ń bí tó tán pàtàkì ní ká ẹ̀yìn náà ẹ sì jẹ́ wà bẹ́ẹ̀ ni nǹkan mẹ́wọ́ ẹ dá wa lọ́rùn máa anábì mọ́ sọ́nà pọ̀ ẹjọ́ yẹ yín òun yọ̀ lẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ kan. Ah! ìdánikulẹ̀ tó tó sí. mi ní nǹkan kan tí mo fi lẹ́ràn yín lọ́wọ́. wà máa ń tún bí mo sọ̀rọ̀ ẹ́ gbogbo yín náà lápapọ̀ yín ẹ̀ ní nǹkan kan tẹ́yìn náà lè fi ràn mí lọ́wọ́. gbogbo yín lápapọ̀ yín ẹ̀yin náà ní fi ràn mí lọ́wọ́. ilẹ̀ lábẹ́rẹ́ ti bá mi lọ. ẹ ẹni kọkọrọ tóbi máa ṣọkùn mú ni lọ kọlù wàyí o ní báyìí mo ti ṣe kébé ní gbogbo tẹ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹlẹ nílé ayé ìgbà yìí là ó. ní ìsìn ń pè wọn pé ẹ tẹ̀lé tèmi èmi ni ẹ ti ẹ má tẹ̀lé tọ́lọ̀ èmi ni ẹ ti ẹ má tẹ̀lé tọ́lọ̀ ní ìsìn ń pè òbí tọ́pẹ́ lẹ́wọ̀n tẹ́ ẹ mọ̀ táwọn ti sọ ní ibú yóò wá sọ pé tọ́ mo ta ìgbàgbọ́ sí إلا الظالمين لهم عذاب أليم ترى على بوس أو على بوس أو أكبر ولا شيطان يزوركم ìyá ẹlẹ́dẹ̀ẹ́ ló lọ sẹ́yìn ẹ má wẹ̀ dárò ara yín ẹ bá lẹ́ dárò ẹjọ́ dárò ara wa ọjọ́ bá wa ha ilé ìtumọ̀ sí pé ṣéjọ́ ńlá ń retí kó tó di pa fẹ́ gbọ́n ṣéjọ́ ńlá ń retí kó tó di pa ṣe tọ́tọ́tọ́ yẹ ṣètọ́ni sọ̀rọ̀ wa o ṣètọ́ni sọ̀rọ̀ wa ọlọ́run ẹlẹ́dàá ti sọ fún àwọn ìṣòro wa àlùsọ́là pé ẹlẹ́dà ọ̀rọ̀ tẹ̀lẹ̀kọ̀ ẹ̀dá ẹ̀sìtàìsì bí lẹ́yìn mi lè ṣe ọ̀rọ̀ gbogbo ìgbà tó ọ̀rọ̀ àti ìdíkà lọ́wọ́ ha àtàdì ọlọ́ àtàdì ọlọ́ níbi àbúrò ṣe kàn ẹni àwọn òbí lẹ́yìn mi lè ṣe ọ̀rọ̀ gbogbo bákan náà anábì sallallahu alaihi wasallam fi kọ́ wa gbogbo ìgbà tá a bá sọ̀kalẹ̀ sí ìka a ń bẹ lórí ìta sọ̀kalẹ̀ sí ìka a ń bá ń tẹ́ sọ síbẹ̀ tàbí sọ síbẹ̀ a sọ pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq tá a bá fi wí àbúrúkọ ní ṣe wá títí tá a fi kúrò níṣẹ́. Ànábì sallallahu tó kọ́ wa ike ká wíru gbólọ̀ yìí náà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ láàárọ̀ tóòrùn bá tó wọ̀ ká tó wí bẹ́ẹ̀ yọ́ọ́ máa jẹ́ ìtọ́ àti àbòkù wa níbi gbogbo aburú àti ìfọ́nù lọ́jọ́ yìí. bákan náà ẹlẹ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó tún kọ́ wa ká máa sá di ọlọ́ọ̀ níbi aburú àti ìfọ́nù àtàbúrú àwọn nǹkan míì fáwọn ọmọ wa gẹ́gẹ́ bá nàbí ti ṣe máa ṣe fáwọn ọmọ ọmọ rẹ̀ méjì àti ike ọ̀ẹ́dọ́gbọ́má ìkàlìmáàtì láàyè dàmáàtì nìkúlì ṣèkọ́ọ̀nì wà á má wà nìkúlì àìní làmà. ìsìlámù wa di eyín ìkókò mọ́mọ́ lọ́rùn eyín òjijẹ́ wọ́n orí ẹlẹ́gàn fọ́ wọ́n pàdé àjẹ́ lọ́nà àjẹ́ kú àní gbólóhùn sẹ́yìn ó fi máa wá sàdí kọ́ wa. tẹ́lẹ̀ yìí bá yé wa ẹ jẹ́ wá wo àwọn àpèjúwe kan nínú báṣẹ pọ́n ó sì máa ń da nǹkan rú máwọn èèyàn lójú kí wọ́n gùn lébàjẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n máa gùn tí wọ́n lérò pé dáadáa làwọn ń ṣe. àpèjúwe a rí i pé ní ibi tílẹ̀ máa dé lónìí àwọn èèyàn kan bẹ nínú ayé wa yìí tó jẹ́ pé bọ́ làwọn ń ṣe nǹkan mi pẹ́ àtọ̀ sọ́nà làwọn pè wọ́n ti pàkíyèsí wọn ẹ bá ní tí àwọn bàbá yín ṣe fún àfikún nù àwọn bàbá yín ọ̀làjú àìlàjú ló mú wọn ṣe bẹ́ẹ̀ wọn ọlọ́yẹ̀lẹ́dàá wa ti là wá lójú ó ti mọ òdodo ìfi ọlọ́run tó dá wa nìkan lọ́yẹ ká sí àbùkátà láti gbẹ́jọ sí wa lọ bẹ́ẹ̀ lómi ìdájú kó tó di fa àti kọ́nà àwọn ọmọ wa sọ pé ẹ káà lè káà lè tẹ̀lé sẹ́wọ̀n mi o lórí àwa la sórí ayéró hmm, àwa la sórí ayéró lórí bá ti ṣe báwọn bàbá wa tí wọ́n ń ṣe o àwọn bàbá wa fi yé wa pé lọ́dà bá ti láàyè ṣe òòtà yìí má níjọ́ tá a bá ti láàpọ̀ nǹkan yìí má níjọ́ náà ní gbogbo nǹkan dà o níjọ́ náà ní gbogbo ní tá a bá dáwọ́ yóò ní máa yọrí sí rere má aboyún kan ò ní bí wẹ́rẹ́ má àgàn kan ò sí sí ọ̀pọ̀ wà lábòsùn má gbogbo ètò olú gbogbo ètò àwùjọ yóò dàrú gbogbo nǹkan ò ní jọra wọn má ẹyẹ ò ní ké bí ẹyẹ má eku kan ò ní ṣe bí eku má àwọn ò lè gbàdúrú rọ ṣẹlẹ̀ lóṣù wa ha àwọn bàbá wa kí táwọn bàbá ṣe àlejò parí ìlànà òdẹ́dẹ́ náà àbá àná àlẹ́ ọ̀mà wọ́n ìlànà àlẹ́ ẹ̀dẹ́rì mọ́kọ̀tẹ̀ orí bákan orí ìlànà kan la bá wa orí orí pa náà làwọn sì máa lọ ẹni pé ìṣújú tíṣe tọ́ ni dáàbò àwọn ilé yẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ lọ́tẹ́ sọ bọ̀ wọ́n sọ pé ah, ọ̀rọ̀ àwọn bàbá wò ló ti ṣeré àwọn bàbá wa ń bi tá a bá wọn ibẹ̀ náà làwa náà wà á lè pa ìlànà bàbá wa jù ọmọ àlèyàn ní kọ́wọ́ sí ìwé bàbá rẹ̀ kẹ́rì kí gbogbo olú àwọn nǹkan ó ti sábà bí tọ́pọ̀lọpọ̀ gbogbo olú àwọn nǹkan ó ti sábà bí tọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ẹ̀rín. sẹ́yìn bá ń pèpè lọ síbi ẹtì súnà ní nǹkan báyìí báyìí báyìí tá à ń lé ṣe tẹ́lẹ̀ o ìsìnà ní kọ̀sọ́nà bẹ́ẹ̀ súnà ànábì sallallahu alaihi wasallam ní olórí sẹlẹ́mu bá wí gbogbo wa pátá la gbọ́dọ̀ tẹ̀lé ká bá a sórí rẹ̀ wọ́n ń tó fi rúùhù tẹ̀ ẹ̀dẹ́gbò tẹ́ ẹ bá tẹ̀lé tà náà ẹ̀ máa àṣetọ́nà wa gbé wa. táwọn ẹni tí ọ̀fẹ́ tẹ̀lé súnà yẹn wọ́n lè wo pé gbogbo yín náà ń dùn wọ́n fi yín ńlò lẹ lọ kí o tẹ́lẹ̀ sọ pé ẹ máa kí o ti bàbá ìmáàmù yẹn lọ abẹ́bẹ́ sọ pé ẹ máa kí o ti bàbá tẹ̀ sí o gbogbo kí o tẹ́lẹ̀ kí o ní ńlò lẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹni tó mọ̀nà là á tọ̀ bàbá ìmáàmù là á tẹ̀lé ẹni tó mọ̀nà là á tọ̀ àwọn bàbá tẹ̀ sí ìwà là báwọn bàbá wọn bá mánà ó tó wa kọjá pé àwọn àtàwọn láwọn àjọ wọn náà bá ní. ẹ gbọ́dọ̀ tó ara bí ṣètò ń ṣe máa ń ta ìṣíjú bá wọn. àwọn bàbá náà táwọn náà ti ríran ẹni pé táwọn ti ọ̀dá o kàkà fún ọsọ pé ẹ má kó bára yín ẹ má kó bá wa o wọn sọ pé orí wí orí sọ orí wí orí sọ ọmọ kan wá sí ilé pẹ̀lú kòtò tó ń tó lọ́sọ̀kọ́ sáà ọ̀dà ọ̀dà náà ni ọ̀gá ń jẹ́ ẹ̀rí ni ẹ̀rí àwọn kan sọ lónìí wọ́n sọ yìí pé ẹ̀jọ̀ ìwé wo lọ́lọ́ sọ kàlífà nàbì sọ̀rọ̀ wá sí ìwé wo lọ́lọ́ sọ kàlífà nàbì wọ́n lọ Kùránì Kùránì làwọn ń tẹ̀lé o Al-Kùránì làwọn ti nù àwọn òfẹ́ gbọ́ pé àdáńdáná qala sami'tu qala akhbarani qala anba'ani àdéhìí kan àwọn ọ̀fẹ́ gbọ́ òtítà àwọn ọ̀fẹ́ ti dé wọ́n dájú pọ̀ ọ̀gbá yìí. kí ni ìṣújú wọn à torí pé tó máa gbé alukur'an lábẹ́rẹ́ ìṣúra nínú àyàwó abalọ́wọ́ àrí àbáàlì yàtọ̀ sí kẹ́yìn ọ̀sọ̀ pé ọ̀kọ̀rọ̀jọ̀ wọlé Bukhari gbọ́dọ̀ abẹ́ máa wá Bukhari ọ̀kọ̀rọ̀jọ̀ wọ Muslim wọ́n ní gbọ́dọ̀ abẹ́ wá Muslim lọ Abu Dawuda anazari Tirmidhi Ibnu Maja wọn níbo la fẹ́ wà lọ ẹ dákun ṣé wọn sọnù àwọ wà wọn lọ jìnnàjìnnà mùsùlùmí wo náà ni òní gbogbo tíra yìí nínú àwọn àkọ́kọ́ ẹgbẹ́ wọn kọ́ sọ̀tọ̀ kú sọ̀rọ̀ wọn náà ni Muammar al-Qaddafi kóso lórí Libya bi nínú àwọn sọkúsọ rẹ̀ ó ń sọ kókó bá ń kan lóun náà lọ sọra rẹ̀ di olùkọ́ wọn gbogbo Libya òní lè má mú wọn òní àní gbogbo ẹ̀ alukóni ló fi kóni wọ́n ti kó tó bá bí àyíṣe níjọ́ ẹ̀ ó lóun kó gbogbo yín pé alukurani ń bẹ̀ gbàgbọ́ ìrọ̀lọ́ bá súnà àwọn. kílódé oríṣiríṣi kí wọ́n sọ fáwọn alukurani súnà báyìí ayọ̀ báyìí àwọ̀ ọ̀nà tó bá kó súnà àdéhùn bá ti ní kaba ó lè fẹ́ lọ wá bùkárí kàlọ́ ó lè fẹ́ lọ wá mùsùlùmí kàlọ́ ó lè ìsọkúsọ náà. ẹ lọ́dọ̀ tiwa náà kí ẹ máa ń fọ́n bù tí ń parọ́ ẹ gbọ́dọ̀ tóbi jama ah, ókè agbọ́dọ̀ tóbi aláwọ̀ akpàgbé olóde owó rẹ̀ ti tún sọ́kì láyé. Ìgbọ́dọ̀ náà lọ́dọ̀ pé ọmọ àtàkùn mọ̀rọ̀ sóòlù mọ̀ òwò ọmọ àlẹ́ àkùn àánú sẹ́ńtọ́ọ̀ gbogbo sáà bí bá mú wa fún yín lọ́dí mú ẹgbẹ́ mú ńdọ́ bá pọ̀ fún yín pálí kò lè ṣe é láéláé. ìtújú yẹn ti wá pọ̀ ni. kódà débi pé wọ́n tún fi rẹ́ni máa gbèjà arọ́. wọ́n máa bú àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé sọ́nà tó ń tẹ̀lé sàmì lóṣù sọ̀rọ̀ wá àjọlá. wọ́n lè ní kí ẹsẹ̀ Islam ni wọ́n ń ṣe. Buhari wọ́n ń tẹ̀lé, ẹsẹ̀ Islam ni wọ́n ń tẹ̀lé. Láyìlá ìlọ́wà, ojú ọ̀dá, ojú ọ̀dẹ́. Bọ́lá tí wọ́n á mọ Islam tí ìbá sàlùkùrọ̀ àyà àti sọ̀nà, àmọ́kọ̀ ìyàwó alẹ́ lò wọ́n ní màlítẹ́ ìlà ṣẹ́yìn àdá gbogbo téèyàn bá ti mú yẹn máa mú lọ́tà pàtàkì sọ pé mi ò mọ ẹgbẹ́ àti ọwọ́ àmọ́ rẹ̀ èmi ò gbọ́n kó gbogbo nǹkan mọ́ mi lọ́dún bá ti wá gbé kàdé sí màá fáyọ́rọ́ fún apá fi ń sọ sọ̀rọ̀ bóòlù ló ti jẹ́ sọ̀kú sọ̀rọ̀ wọ́n lọ́ọ̀ mọ́ wọ́n lọ́ọ̀ sì ti sọ pé mà ọwọ́ àmọ́ lẹ́yìn náà lé ẹ̀sìn lélẹ́yìí àlè pa nǹkan kan rẹ̀ mbẹ́ ìdọ́lọ̀ ń bá parẹ́ ló ti parẹ́ àmọ́ wọ àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ́yà máa bọ́ ló jẹ́ yìí bákan náà lẹ́rìí pé ó wà nínú àwọn èèyàn náà lónìí ó sọ pé mò ń tẹ̀lé súnà súnà anábì sọ̀rọ̀ mọ́ àríwá àríwá sọ́là ni mò ń tẹ̀lé tó bá ti yọ ẹ̀pẹ̀ rálì súnà amẹ́tẹ́ ẹ bá gbèsè rẹ̀ sórí àtẹ ẹ wàá lò dídí àtúnṣe torí pé ẹ̀sán jẹ́ mi orí pé gbogbo èèyàn lò wọ́n tẹ̀lé súnà súnà tó ń tẹ̀lé òde wọn tẹ́ súnà tó ń tẹ̀lé òde wọn sí lọ́nà àwọn amúra bíi alò súnà wọn ní ti sọ̀rọ̀ tà ìsọ̀rọ̀ tó kánú mọ́ ó dànù dánilẹ́kọ̀ọ́ kan akọ́kọ́ ìgbà bí kan. wọn lórúkọ yẹn jẹ àmọ ẹgbẹ yẹn oge tí wọn àmọ lòlú àbẹ lọ́wọ́ sí lọsọrọ àmọ òun wà bùlá tó bẹ́ẹ̀ lẹlòmíì rí rí ẹ ẹ wá rí amúnibúni ẹran bí ẹ wọ́n máa sọ pé ẹ ń ṣe bá ń ṣe àwọn ọmọ ẹgbẹ́ alùsùn náà lónà alùsùn náà rèé o alùsùn náà rèé o ọ̀fẹ́ ìyàwó nàmbà báyìí. àbẹ́ẹ̀ ní súnà rọ ó ní súnà ló ń tẹ̀lé ọkọ̀ ọba kò ọba kò lè jáde àbẹ́ẹ̀ ní súnà lé ẹ sáwọ́ ọwọ́ yìí àwọn òkà abú òkà àṣetọ́nì wọ́n ti tó tẹ̀lé ní pé wọ́n fẹ́ tíráàmù tí má fẹ́ tíráàmù ká ẹ gbọ́dọ̀ wà lọ́wọ́ ó léwu ọ̀nà léwu nàìjíríà ọ̀nà léwu àwọn àti ìlú gbé àwọn dánadáná àwọn dánadáná gbogbo wọn bẹ́ẹ̀ ní ẹ̀rọ ti lọ́wọ́ àlùwò lélẹ́ yìí àlùkù lélẹ́ òkè kí làlùwò lè ṣe ẹgbẹ́ ẹni tó pè máa kò dúró fẹjọ́ lọ. ìwọ súnmọ́ ló fi rí gbá lẹ́sẹ̀ látọ̀ ọ̀kan lòún ti máa yè máa. eléyìí túmọ̀ sí pé náà máa ń tẹ̀lé fún nàìjíríà tẹ̀lé lóde. ìyẹn ń ṣe súnà. ìyàwó rẹ̀ wá ń ná kánù èsì kò ní lọ bá ìyàwó rajà wá láti kánù o ìyàwó ń wọkọ̀ alájàpá láti sàkílé kánù lórí ní ń dìnnà díẹ̀ ìyàwó wa sọ pé mo fẹ́ dé kánù ọkọ ní alẹ́ rà á lò túmọ̀ sí pé yẹn kò dáadáa kò bá wá sọ̀rọ̀ yọ sọ pé lọ́wọ́ à ń bẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ kóbìnrin ló ti sẹ́kí lọ́wọ́ à ń bẹ̀ a ní kó ti sẹ́ àmọ́tẹ́bí kọ́ á máa gán mọ́tò tẹ́bí kọ́ máa gán mọ́tò àtẹ̀sọ́nà ọmọ sọ fún pé bẹ́ẹ̀ ni àwọn obìnrin máa gun ràkúnmí láyé ànábì ó kè ràkúnmí ó dàbí ọkọ̀ góńgóró ìrìn àkókò jọra wọn ewu tó wà nínú ọkọ̀ góńgóró ń tẹ́lu rẹ̀ lọ́wọ́ àánú ọkọ̀ lọ́wọ́ lórí ràkúnmí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ọkọ̀ góńgòrò tó kù yẹn nine eleven ibẹ̀ ló ti lóyún. àwọn ọmọ ọkọ̀ àwọn wò pé obìnrin rè ṣé nǹkan ń tẹ àwọn yìí wọ́n dára àwọn olóògbé kò tà àṣetọ́ nìyẹn o adé pàwọn làwọn ṣe nǹkan wọ́n kàn ráyè ó yà á mú lórúkọ ẹjọ́ ìyá di pé ńgò délé ní máa ń sáré pé kọ́kọ́ náà tún súnmọ́ ọmọ bàá mẹ́ni tọ́mọdé tọ́mọdé ọmọ rẹ̀ àbẹ́rẹ́ tó ti nǹkan ti nǹkan yá ọ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tó máa sọ fún ẹlẹ́ntẹ̀lẹ́ súnà nígbàdá fẹ́ wọlé ní àwọn ẹ̀kí níta mọ́kè ọ ni ṣe ṣírùkù adìlẹ́ mi ó kékeré ṣe ṣírùkù súnà ni wọ́n nígbà tó ti ti pé à ń pe ògún à ń pe ìsàkó òṣù fáwọn bọ́ọ̀sì pé gbogbo eléyìí náà aburú ni àbí kí ni bẹ pé akẹ́kọ̀ọ́ kan fi bẹ̀ ni pé tó lè bá dé yọ̀ọ̀kan máa fara gadi lójú kan náà dábì dé. pẹ̀lú àlùsùn náà lẹ́yìn bàbá ó ní àǹdẹ̀wọ̀ subhanallah ilaahu ama wa fi rọ ama fi tẹ̀sẹ̀ wọ́ nígbà táwọn ọ̀fẹ́ tẹ̀lé sọlọ́ọ̀ àbẹ̀tẹ̀lé tá a sọ̀rọ̀ bá wà ní ìwàlùsọ̀. ẹlòmíín nìsín ló bá ṣàlàyé fún un pé ẹ̀sìn ọlọ́run ni o nǹkan báyìí lọ́lọ́run ṣe lé wọ nǹkan báyìí ni ò ṣe lé wọ lọ́wọ́ a sọ pé njẹ́ ń pè lé wọ àwọn bàbá bàbá wa lẹ̀ yìí gbogbo wọn sọ kọ́tọ́ kìtà wà làwọn bàbá bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àwọn dání bàbá bàbá wa lẹ́gbẹ̀ẹ́ àná nígbà tí wọ́n ti tí wọ́n sọ ló ti o wa tó ti ó wá sọ pé ń táwọn gbogbo àwọn àgbàlagbà bá rí kọ́tọ́ ó dẹ̀tọ́ náà lọ́dọ̀ lọ toró òun ọlọ́run lóhun èèyàn ẹgbẹ́ sọkúsọ bóun lóhun ọlọ́run ti fẹ́ sí òwe ara àwọn àtàkàtà ni ẹ̀ ṣètọ́ni yóò gbìyàn lóṣù yóò ṣe yóò ṣe lọ́sọ̀ fún yàn ọbẹ nínú àwọn èèyàn tó ẹgbẹ́ gbogbo nǹkan tó bá já sise lọsẹlẹ gbọwọ ìyàwó wọn ìgbà tí ìgbà mu ni o yóò lu ìyàwó bí bí bí sí ọ̀dà àgbà ẹ̀ máa yé wọn wọ́n bá àwọn ìyàwó wọn gbé ní ìbágbé ọ̀dà wọ́n fúnlẹ̀ máa àwọn ìyàwó kọjá sísọ gbogbo nǹkan tí òtún téèyàn fi kọ obìnrin lẹ̀ ó lè kọ́ lẹ̀ ẹ̀ máa ẹgbẹ́ olè pa ìyàwó ti tọdún kan olè pa ti tọdún méjì ọkọ ọlẹ bákò ti kọ ọlẹ kò sì sí mú bí ìyàwó kó wọn mọ kó lọkọ ló bá wá sọ̀rọ̀ lọsọ fún afárọ níbo ló ti sẹlọ èdè ṣètò àná èsì lọsọ fún un ó kìtà lọ sọ fún yín tó lọ fẹjọ́ mi sùn àwọn nǹkan yẹn yọọ máa dì mú yọọ máa fi ṣèkẹwọ níbi àti fìyà sí ẹni ẹlẹni nǹkan tó yẹ kí ìwọ ò lè gbà kọ́ máa rẹ ó lè gbà kó ń serú rẹ sábúrò àbáǹtì rẹ tí ìrù bá ń ṣẹlẹ̀ sí mami rẹ lọ́dọ̀ bàbá rẹ ọ̀dà sí. olùsíṣẹ́ tó bá kọ́ wọn lọ iná máa fìyà jẹ nígbà tó ti fi fẹ́ ó kó nífẹ̀ẹ́ rẹ̀ ó lo àwọn èèyàn lóríṣiríṣi wọn kọ ọjọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọn wá máa fún ọjà ìgbà náà lọ́wọ́ á di pé ọkọ̀ ọ̀dọ̀ kan iná ló fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ nàbà wa sọ̀rọ̀ ọ wa sọ yìí pé kí ló ti tó fi sẹ́lọ̀ ní ṣètò àwọn èdè lọ́sọ̀ọ́. ẹ̀rẹ́ ni tó ṣe pé kò sí sábàbí kankan eléyìí tá a lè rí gbámú yóò ti kọ ìyàwó lẹ̀ kí ló ti tó fi kọ́ lẹ̀ ó ń lẹ̀ náà. àti pé pápá gbọ́ ni wọ́n sọ pé nínú òfin ọlọ́run wọ́n yìí bí ìyàléèrè nípa tọ́ka tó fi kọ́ ìyàwó lẹ̀ ní ṣètò àwọn èdè olùlọ́sùn. bẹ́ẹ̀ fún ibi ìyàlẹ́ rẹ̀ nípa tọ́ba tó ti kọ̀yàwó rẹ̀ ṣùgbọ́n ṣé ká máa wá kọ̀ wọ́n kọ̀ ká máa kọ̀ wọ́n kọ̀. ó ló ti mi rí àwọn ọmọ náà ń ẹ kọ́ ọmọ náà yàrá kéèyàn kó wọn dànù. ẹni tó ọ rí yẹn òun náà lẹni tó fi àwọn ọmọ tó wù ọ wò. عسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا wọ́n yẹ báwọn ìyàwó yín gbé o lọ́nà tó dáa ẹ̀ máa jẹ kórìíra wọn tó fi ti kẹ́ kórìíra yẹn káwọn wọn forí sọ́kọ̀ ìlà ìyàwó dáa kórìíra tá a fẹ́ ọlọ́mọ bí ma dáa fẹ́ kí wọ́n máa pè náà wà ìyàwó dáa kórìíra tá a fẹ́ ọlọ́mọ bí ma ti ń ta àná wáyé ìyàwó tá a kórìíra tá a fẹ́ rí òun náà mà lẹ́nu tó ṣe pé ó ti sábà bí tá a fi rẹ́ni sàánú wa láyé sẹ́yìn lọ́kọ lágbájá à èmi ni ayé sẹ́yìn ti di àfẹ́yìn kankan tẹ́ ma àmọ́ lápẹ́ ìjọkọ lágbájá ẹ̀yìn ẹ wá gba kọ́ńtàkì yẹn ìyàwó tó gbẹ̀rẹ̀ rẹ̀ ni alimami bẹ̀tẹ̀lẹ̀ àti màmúlọ́ wọ́n ní kì í ṣe ìfẹ́ làwọn òbí ṣe máa pẹ́ lọ́dọ̀ èyí sì fẹ́ nìkan ní máa mú mi lọ́yọ́ rẹ̀ nínú kẹta máa ń wò máa wà lára òun náà lọ́mọ tí wọ́n fi sínú kẹta máa ń wò máa wà lára òun náà ń bí àwọn àtìsè dá sínú kẹta máa ń wò máa wà lára òun náà ń bí àwọn àtìsè tó ń fìtì náà wọ́n wò fún fìtì náà ni kò ní kọ́ torí kíta ní òye ṣe sùúrù fún fìtì náà yìí àfi bàbá ìmáàmù bàbá ìmáàmù náà ti wọ̀ so torí di eléyìí nǹkan kan náà wọ ọ yóò fi ẹtí wọn náà rí nǹkan kan tó wò mọ́yàwó rẹ̀ la ṣe kí wọ́n fẹ́ wọn tọ́ wọn wò kọ̀ wọ́n á lẹ̀ láàmú ọ̀bára mọ́ ẹ wọ ọmọdélẹ̀ náà nígbà bá fi pè é ọjọ́ kan bọ̀ tó tu wa láti sùúrù fún ara wọn náà ti sùúrù wọn náà ti sùúrù fún ọ ní ọlọ́kùnrin báyìí wọ́n ti pọ̀ jù wọn máa ń dáwọn náà wọn. tí ìwọ náà wọ́n dàbí yorùbá ti àmàlà tí yorùbá máa jẹ tó dúpẹ́ yìí náà. ẹni tó yẹ kó lè jẹ àmàlà láàrú ó lè jẹ lọ́sàn-án ó lè jẹ lálẹ́ tó bá ti dọ́kọ̀ ọ̀gá àmàlà lásán gbàtà sílẹ̀ wọn. yóò sùn jọ kan náà ni. bẹ́ẹ̀ náà lọkọ bẹ́ẹ̀ náà níyàwó lálùkò ṣe sùn fúnra wọn ni àwọn kéèmì àwọn máa ti torí kọkùnrin ni mí ọkùnrin ni mí ọkùnrin ni mí ńlẹlẹ ìdánù ńgbẹlẹ ìdánù ìgbọ̀n ah, lé ìdánù láì ṣerú kú. gbogbo àwọn ọ̀wá tí ọ̀gá ni lókè tí wọ́n bá ti fi sẹ́ẹ̀lì kan nílé tí wọ́n máa burú tọ́ wa. ibi ká pé àbúrò tiẹ̀ náà ó fi máa mẹ́rin sílẹ̀ ọkọ̀ ọkọ̀ tiẹ̀ náà wá gbàdá kó lẹ́sẹ̀ gbogbo tọ́tọ̀ bá ti wá family house kó ti ti dé àbọ̀dá mi ẹ wá lé wa lónìí owó lé mo ní nìkan lè bá mi ṣé lè bá mi ní ilé tiẹ̀ àbò tí ẹ̀mí rí sọ̀rọ̀ sọ lẹ́nu aburú bí à ń ba ní bẹ́ẹ̀ ọ̀tún sọ fún mi wọ́n á bá yín lé owó lé rẹ̀ lè fámìlì ó rí pé ọmọ àdùn ọ ìwọ náà tó bá ti lé ẹ̀fún ìyàwó rẹ̀ ilé ẹ̀nìkan ló náà lọ ilé àwọn bàbá tiẹ̀ náà ni lẹ́yìn ọmọ pé látàrí ipa àfẹ́yàwó àti ìyàwó àti sùúrù fúnyàwó àwọn náà rí ọ̀pọ̀lọpọ̀ orí kà lọ́dọọlọ́ ọ̀pọ̀lọpọ̀ orí àánú àwọn náà gbà lọ́dọ̀ ọ̀rọ̀ nítorí sùúrù. àmọ́ tí wọ́n á gbọ́ pé ọ̀tẹ́ mi lọ́rùn nílé gbagba kúgbà ẹni kí wọ́n lè fi lọ́kúlọ́ lọ mí kò sí wàhálà kò sí wàhálà tí wọn náà ti olè padà gbà á ẹja kíyèsí àárín yẹn dáadáa. bákan náà láàrin ìgbẹ́yìn lákàmọ́ kọ̀yàwó lẹ̀ ká mọ́ kọ̀yàwó lẹ̀ ń kéde sọ́dà ọ̀ ètò ìtọ́jà wọn pa níbi kan wọn ti sọ fún mi pé ètò tó burú jù ní pé àwọn àlùsùn náà àwọn ni máa ń kọ́ ìyàwó wọn nígbà wọn ti gbọ́ fífi òye pé ọba ti sọ sọ náà nù ọkẹ kò sí wàhálà ọkọdà bọ. ẹ ọkọ ṣe tà yọ ẹ ẹlò léwà náà ni ó lé mi náà ni bẹ̀rẹ̀ sí káyí dàrí bẹ́ẹ̀ ti náírà ń kó wọn láì wà burúkú ọwọ́ abẹ́fẹ́ yà wọ́ ọwọ́ abúlé pàdé mẹ́rin wọn àti oúnjẹ bá lò fídíà náà lọ́pọ̀ láyé fọlá lè fọmọ bá lò sí. wọn á sọ pé wọn lágbọ́yé nì wọn nì ìwọ tó lágbọ́yé bàbá kà ọmọ obìnrin lè fà fà fà. tó ẹ ti ká lọ fi sùn ọ̀rọ̀ ẹ̀yin tẹ gbẹ́sìn yẹn ẹ̀yin ló yẹ kí ẹ fi káńpù yìí lẹ́yìn. tó bá di kàrá ìdí dátágbárọ̀ ká má tó di kó ti sábà fi kú rẹ̀ àbó náà ti sábà fi kú rẹ̀ kálukú lè má lọ rẹ̀ àmọ́ ó sì ṣe fi yán má kí ni kí ni tó máa tó kọ ọkàn lé so eléyìí jẹ bó ti ṣe jẹ mẹ́rin ló ti kọ ìyàwó rẹ̀ lẹ́nu tí ń wò pé àà kódà òkú ẹni tó lè sọ iṣẹ́ ọmọ wọn làwọn ṣàtúnṣe lónìí ẹ dáhùn ọyìn wọn ní iṣẹ́ ọmọ tó obìnrin náà kọ́ máa ṣàgídí kọ́ máa tàn ara rẹ̀ jẹ ọ ọmọ bá ti pọ̀ síbi ọdún márùn wọn á padà dé lónìí pé ń bolo wọ́n ti ẹ̀ wá sí ẹ̀ agbẹ́sẹ̀ ìyẹn tó ṣe. kí ni o fẹ́ kò sí kí ni rárá pẹ̀lú rẹ̀ jẹ́ jẹ́ kó pẹ́ fọlọ̀ nínú bí ṣètò àná tó ṣe máa ń dàn kan ló máa wọ̀ lójú ni pé wọ́n máa ń nálé olóògùn wọ́n máa ń sóògùn ọ̀fọ̀ àtẹ̀yàn ní òlá àfà àfà àti àtẹ̀yàn wò àfa àti ń bá kọ́wọ́ dà àtẹ̀yàn ní òní babaláwo ní máa lọ bá ọjà o ebi mùsùlùmí là màtí èsì pé lẹ́yìn tá a ti rọ́nà tá a lè bá wà lẹ́nu àwọn afẹ́ ti bá pa á lọ́nà má ti bá forí lè ti bá bá pa á anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni màtí ata ọ̀rọ̀ àfẹ́ tẹ̀sán ẹ̀ lọ́wọ́ àìsẹ́yìn. وصدق فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وآله وسلم ẹnì kẹ́ni tó bá lọ fún ìyàwó ká tó wá sí ilé rẹ̀ gbà tó sì wá dọ́nà tó sì gbàgbọ́ bí ó ṣe wí náà yìí tó sì ṣe kèrè iṣu sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì Muhammad sọ̀rọ̀ wà lè sọ̀rọ̀ ìyá ti kékeré yìí. àwọn lọ́jọ́ ìyàwó àwọn lọ́lé àwọn alágbèéká àwọn lọ́lé.

ó náà ní kí ẹ wọ́n bá bú ọmọ dá wọn lóhùn nǹkan ò tí ì dé bá wọn ní wọ́n ní nǹkan bá dé bá ló lè ròyìn gbogbo ń dábàá sì lè ṣe láti rí pa mú ti ń bẹ́lẹ̀ kú láti òkúkú pé ká mórí wá ká mọ́rùn wá. èdè nàá ti rí pé ọ̀pọ̀lọpọ̀ abalẹ̀lọ́kànjẹ̀rọ̀ wọn ń nálẹ̀ aláwọ̀ wọn ń nálẹ̀ àwọn àfáà ẹnìkan sọ pé ọ̀dọ̀ àwọn àfáà mọ́ lọ àwọn náà ni wọ́n ṣe nǹkan fún mi babaláwo ni wọ́n kàn fún wọn láǹfààní nítorí pé nínú gbólóhùn tí yorùbá ń lò pẹ́pẹ́tẹ̀ máa ń wá túmọ̀ rẹ̀ babaláwo náà ní túmọ̀ sí lọ́pọ̀lọpọ̀ nínú bí wọ́n ṣe ń lò ó náà làbá àbá túmọ̀ sí babaláwo lọ́dọ̀ yorùbá lọ́dọ̀ àbá náà ní sábà tẹ̀yàn rẹ̀ àbá òun jáládì bàbá òun ní bá wọn èkó ọ̀bọ̀ ewé àti òfòlé obì àbàtà yẹnì kan wọn kò mọ́ra wọn fún wa wọn náà wọn ń tọ òun fi ń wẹ̀ bí gbọ́dọ̀ àfa ló ti wá wọn kọ́ fọ báyìí sí àfa wo ni kọ̀ nínú àwọn babaláwo kò sí tó bá ti dàbí irọ́ ìwé nákẹ́lì rẹ̀ gbé wa kalẹ̀ torí pé nínú ìwé nákẹ́lì rẹ̀ ẹ̀ka dé ni wọ́n sọ pé ìkíní yìí o ó ju bábà ìlà tẹ̀ ẹ̀fọn láàbì tẹ̀ kí àwọn babaláwo náà tẹ̀ iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe ìdí nu tó máa sọ pé ẹ̀sìn kìíní ti le jù ọ́ àwọn àfáàfi ìdíyìn sì wà táǹjọ́ ń ṣèpàdé ìṣègùn o mo rò pé yé hmm, pé àwọn èsè irú wọn àìsè irú wọn ó kọ́ wá tẹ̀lé papọ̀ àìsè irú wọn. wọ́n lè sọ ike odun báyìí oṣù lẹ́ẹ̀fì tẹ́ ẹ bá ti wá tẹ̀tẹ̀ ẹ máa pọ̀fọ̀ báyìí sí i ló ti wà nù àwọn tí wọ́n láwọn ń tà nígbà tó bá wa pọ̀fọ̀ dáná lágbọ́n fẹ́ fi ba dára wọn jẹ́ ni wọ́n fi kàbá sí àdáṣe pẹ̀lú ọkọ̀. èyí táwọn bá láwọn fẹ́ fi fún téèyàn sí wọ́n fi ní ìlà fi sí pẹ̀lú ọkọ̀ lílá sí àtọkọ ti pàdé kàbá sí àdá àtọkọ ti dọ́rẹ̀. ẹ̀yin lẹ́sìn tí wọ́n dán o ẹ̀bá pé lọ́nà o ibẹ̀ yìí lẹ́nu ná sọ́ọ̀bù wọn ẹ̀yin lẹ́nu ná sọ́ọ̀bù àwọn babaláwo ẹ̀yin lẹ́sìn tí wọ́n dán o ní babaláwo kan bá wọlé yìí wọ́n jẹ́ babaláwo kọ̀ ọ̀ràn baba ẹlẹ́ni wàhálà baba alátẹlẹwọ́ ìdínà ilé rẹ́díò náà kọ́ gbà. ẹ kú àmójúbà gbogbo èrò sakí o ẹ kú àmójúbà bàbá bàbá dà sí retí bàbá ń bọ̀ o wọ́n ní gbogbo nǹkan táwọn bàbá àwọn tẹ́fí sara yìí láǹfààní àwọn àtàkì ọ̀wọ́ àtàǹfààní rẹ̀ báyìí. ẹ máa wọ bàbá èwo ni bàbá ọ̀rọ̀. so ẹni kele rẹ́tì ònyókòló ọjà bọ̀ ọjà ti yóò ti sà òun ọ̀lọ́ ọba àkàkẹ́ yìí lọ rẹ́díò kẹ polówó ọjà ti iná. òun mà pélé rẹ́díò ní ọjọ́jọ́ ọjà fún òwò nílé rẹ́díò èyí ó sì lọ bó ń wọ́n là wá ọjà náà fẹ́ kàkà sínú yóò mú láti ìrọ̀lá nìkan. eré ìtumọ̀ nǹkan yín bẹ́ẹ̀ bí wọ́n dá torí ẹ̀yìn lẹ́nu ṣọ́ọ̀bù wọn. ẹ bá ti pa wọ́n sí ètò ọkọ̀ kápẹ́ńtà lọ́padà sí di àǹkálí. ètò ọkọ̀ mẹ́kù ẹ bá pé òun náà bá wọn wò bẹ́ẹ̀ ránṣáàpì lókè ni àbí kíni. ẹ lọ́wọ́ ẹjọ́ bá ti kọ́ kí ó dá òun gbọ́dọ̀ ṣiṣẹ́ má ẹni ó sì jìyà. lẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ mẹ́ nínú ṣíṣe tán ní tuntun lọ́sọ̀ fáwọn èèyàn ni pé àwọn owó láti ta kí ní ìbàdàn àwọn asan sí àkáǹtì ta ní ní níkì àwọn alọ wùdúrọ̀ owó yẹn ní níkì asan pé àgbẹ̀dẹ́gba france fà fáwọn àlàlà kò wá ti mọ̀ pé a bá ti dé ní ìgbẹ́ yẹn owó yẹn ó ti rúgbọ́gbọ́ ju iye tí a san lọ láti wọ́n á ta padà sí nàìjíríà. ẹ pé one million láti dé pẹ̀lú transaction yẹn pẹ̀lú iye tá a gbà wá bàbá tó kẹsí náírà ló ti di one point one. wọ́n ló pé pé ti gbogbo àwọn ọlọ́kọ̀ọ̀kọ̀ ọ̀bàyàwó àwọn kúráyé àwọn àti rẹ̀ ní ìyá èyí ọkọ̀ lọ láti dé ní kàdá lọ́ọ̀lì ó sì gbowó ìfò padà wálé. ó lè alọ́kábọ̀ alọ́kábọ̀ ní sẹ́ẹ̀tì wá ní eléyìí ò lè bá ní lè bá ní lábẹ́ òkè ọlọ́kìnyà á. lórí pé àníyàn rẹ kókó sí i. Sọ́dẹ́nì kan béèrè láti sáké ọ̀pẹ̀ ó ní àtìlákì ah! mo ti pè ó ní bèèrè ah, ẹ bèèrè tó á bèèrè lánìkọ̀ tó ní àà mọ́ ní àbá ò torí ẹ lẹ́yìn ọ̀sẹ̀ bísínẹ́sì o ìgbà tí ṣe kọ́ni ti ti lọ́tọ̀ fún wa kí ni bẹ́ẹ̀ ìbí ọkàn kò sábà ó ti lọ withdraw rẹ̀ ó kì í withdraw rẹ̀ pọ̀ fẹ́ náà lọ ọ̀nà sẹ́kù ọkà gbowó bó ṣe gbà kán ó sì tún wọkọ̀ ọ̀bọ̀ ó tún á lójú ẹ̀ ó tún sọ ti náírà ó tún tún lójú láìlá ẹlẹ́yìn ọgbà ìrìlẹ́sì ẹ̀sìn máa pé tẹlifíṣì ìrìlẹ́sì sọ ọdún tí ṣe bá ní tó táwọn yẹn ẹtí ń ṣiṣọ́ ẹgbẹ́ ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ti kọ̀ ọ̀nà àbẹ̀ náà kọ́lọ̀ ọkùnrin. فمن جاءه موعظة من ربه فانتهى وله ما سلف وأمره إلى الله. يوم ما تلف owó rẹ̀ máa ná lọ àwọn má ti padà sí ẹ̀. ẹni tó ti mà tẹ́lẹ̀ ẹni tó ti mà tẹ́lẹ̀ tó òun tiẹ̀ ojú owó rẹ̀ nìkan ní sí o ojú owó rẹ̀ ní ọ̀tọ̀ sí torí ẹ̀ ẹni tó bẹ tó mú wọlé kún rúkúsù àmúwálé láti ọgbọlẹ múná wọlé tó wọlé lọ ẹni tó ti mà tẹ́lẹ̀ ojú owó rẹ̀ nìkan ọlọsọsọ gbogbo èlé èlé òun kò ní sọsọ ọmọ tó wá mílíọ̀n ló fi bẹ̀rẹ̀ rẹ̀ owó ti di tú mílíọ̀n wá mílíọ̀n rẹ̀ rìn báyìí àfikún owó náà láti bọ́ mẹ́ẹ̀ kó láti bọ́ àwọn àdúgbò tí ní lè gbẹ́ ọlọ́kọ́ lè gbẹ gbogbogbò fún wa èyí tí tó bá gbẹ gọ́tà dé tómi ò fi rọ́nà lọ ọgbà pàmíṣà wọ́n tún máa wà mú ọ kíkọ́ fẹ́ parí gọ́tà yẹn ọgbẹ́ tí ó fi lọ́dọ̀ kò sí láàdá kò sí láàdá ọkà ti ya lọ sí ya bọ̀ nínú tó ń tẹ̀sí kàdámbẹ̀ ìdí yóò fi pákó. lọ ní nínú ìṣojú tí ṣètò àmìtúlò báwọn èèyàn òun náà ni àwọn tí wọ́n ń ṣe rúkúyà tí wọ́n láwọn ń ṣe ọ̀pẹ́bùgọ́ nàbàwì òtí tàbí ṣùgbọ́n pé àwọn ọ̀nà wà sànàbí sọ̀rọ̀ wà àlùsọ̀là ń tọ́lá kalẹ̀ fún wa láti fi máa tọ́jú àwọn àárẹ̀ eléyìí tó ṣe pé tá a bá lò ó ọlọ́run ẹlẹ́dàá wa yóò fi máa bá wa sòògùn ọ̀pọ̀lọpọ̀ ní máa ń dà wá láàmú. Al-Imam Ibn Qayyim rahimahullah nínú di ẹlẹ́kẹ̀rin nínú sura àwọn Zadul Ma'ad wọ́n ti di sàlàyé léyìí. ṣùgbọ́n tá a bá wo ojú ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn ti tóbi nàbàwí láwọn ń gbà sí nìsín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹ̀gbọ́n ṣàbí ni kí ṣe tóbi nàbàwí. ìtọ́jú aláàárẹ̀ gbọ̀nà àbílẹ̀ kì í ṣe gbọ̀nà tàbí Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀pẹ́ tẹ̀sẹ̀ ní sọ́gbọ̀n ṣàbí kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n ti bá pè ní sọ́gbọ̀n nàbàwí tó tó ajẹ́ pé mẹjọ́rìtì tó wà bẹ́ẹ̀ kì í ṣe nàbàwí ẹ̀sìn káwọn. Ètí ṣètò àná wa lò ní pé àbínrin bẹ́ẹ̀ ṣẹ́bí gbogbo ẹ̀ náà afọ́tí sọ̀dá lẹ́sùn ṣètùn àwọn náà ti tún àwọn míì náà fẹ́fẹ́ àwọn náà làwọn wá la dálẹ̀ tó gbogbo ẹ̀ náà jọra àwọn àgbàpẹ̀ nàbàwí nàbàwí náà nàbàwí o èyí tọ́jẹ́ nàbàwí ẹ̀kọ́ nàbàwí èyí tọ́jẹ́ sàbí ẹ̀kọ́ sàbí. nílẹ̀ lárúbáwọ́ wà wọ́n pè ní pé bọ́n sàbí. kọjá àwọn tó ti advance gidigidi níbi tí wọ́n ṣe dictionary ìtọ́jú aláàárẹ̀ gba ọ̀nà sẹ́gbọ̀nbẹ̀dì ìtọ́jú aláàárẹ̀ lọ́nà tí èsì ìgbàlódé olóyìnbó. gbogbo eléyìí náà yìí náà lè lọ nínú rẹ̀ lókè ìgbà táwọn nǹkan tá sàlàyé sínú ọ̀pẹ lè lò fáre báyìí fáre báyìí àwọn nǹkan tẹ̀ lè rí láwùjọ wa ni kò sì ní àwọn náà dúró kò láǹkọ̀ pọ̀ nínú ọwọ́ pé bí nǹkan kan báyìí bá ń ṣe ọ́ tẹ bá wéwé báyìí tẹ wéwé báyìí tẹ bá gbó dálà rẹ̀ bá mu iṣẹ́ ọmọ ọ̀yọ́ gbàdùn. èwo wá ní pépò nàbàwí nínú ká fún ẹni tó wá bá wa wípé o ìwọ yìí o ò bùkátà láti wá àtọkùnrin wa àtọkùnrin báwo tí kò nàbà yóò wọ̀ ni tí ẹ̀yin gbọ́dọ̀ ẹ̀rù àtẹlẹ́yìn tó tó kò nàbà yóò. nígbà tó bìnrin tí wọ́n á gbé tọ̀ ẹ ọ̀hún sí lọ́kọ ọ̀hún sí ní kí wọ́n bá dúró nígbà tó ń bá tó lọ́kọ wọ́n ní à wọ́n á gbọ́dọ̀ ṣe kí ní ọ̀jẹ̀ǹtì ọ̀jẹ̀ǹtì báwọn wọ́n á lọ pé à nígbà tó kọ́ lọ́ mú wa nùgbò ó kì í kó wa àwọn bá gbé sílẹ̀ ní pẹ̀lú kíni lọ́nà ìsìnà àwọn òbílẹ̀ nínú ìṣòro. Ìjọba báwọn eléyìí ń ba iṣẹ́ ẹni tí ń ṣe irú ìtọ́jú yẹn eléyìí tọ́ da wọ́n bàjẹ́. Làgbọ́dọ̀ kí èyí gbogbo nǹkan bàjẹ́. Láti gbọ́dọ̀ jẹ́ni tó ti bá wà gangan lára àlìjànú là ń lò. Ìwọ́n lọ fẹ́ máa gbọ́n àlìjànú kúrò lára àwọn èèyàn, alálìjànú sì wọ̀. agbọ́dọ̀ sọ̀rọ̀ àfún gbogbo yìí ya ní à yẹ ẹyà ètò wọn ní tẹlifà O ní àmà ńlọ́rọ̀ pẹ̀lú rẹ lóru ojoojúmọ́ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ kí eré kí lajá ń bẹ kù sí. tó kọ́mà lọ jẹ́ pé ìwọ tọ́jú ọ̀nà máa ṣe ń tọ́ta kó ẹlòmíì kún máa ní sọ́bani lọ́kàn jẹ́ yálà bí gágágágá làwọn náà ń ṣe wọ́n ń pè ní kébọ́n nàbàwọ̀ ẹja kéka kọ́lọ̀ ẹlẹ́dà kọ́ba fún àwùjọ wa sí rántí ń tẹ̀mí láago lóríṣiríṣi bá ti kò tó bá náà kò tó bá àwọn ará kakí ìfẹ́ gbọ́rọ̀ lọ́kọ̀ kò tó bá àwọn kò tó ní délé kò tó àlà ọwọ́ wọn bá tá a sọ ọlọ́wọ́n bó kú orin sí ọlọ́ọ̀ẹ́lẹ́dà wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyé rẹ̀ tó ga jù kọ́kọ́ pọ̀ fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lọ lórí àti máa fi sáàmbá ń kọ́ ẹsẹ̀ wa ó lé wa ṣe lọ sí gbogbo ọ̀dà kò tọ́ wọ́n lọ́wọ́ bá kó tẹ́tí dáadáa kọ́ra ìjókòó láwùjọ wa iṣẹ́ ìṣe oníkálukú ọlọ́kọ́ fà lùbáríkà yìí ọmọ oníkálukú ọlọ́kọ́ sọ ọlọ́lá lùbáríkà ọlọ́lẹ́dà fún ọ̀dà fún ọlọ́dà fún ọlọ́dà fún ọlọ́dà نستغفرك ونتوب إليك ní ìparí kó tó di pé wọn á fi kíní sọ̀rọ̀ sílẹ̀ ní ìgbà tí Ramadan ń bọ̀ Ramadan ń bọ̀ lọ yìí ètò kan wà tí a ṣe kan lóògùn máa sọ̀rọ̀ nípa ìpalẹ̀mọ́ fún Ramadan so ó wá dá lórí bá a ti ṣe pé ogun nínú ìsìlámù so níjọ́ yẹn a fi ìbéèrè sórí afẹ́fẹ́ àwọn á ní gbogbo ẹni tó bá mọ̀ dáhùn rẹ̀ dáhùn gbogbo ẹni tó bá ti dáhùn á fún so lóyún ojú ọ̀nà àti ti àwọn èèyàn lójú kòkòrò kí wọ́n wá mọ̀ yìí nítorí pé màá nípa bí wọ́n ti pín ogún òun náà ní màá tán pé ọ̀nìmọ̀ alákọ̀ọ́kọ́ tó ọ̀kọ́ sáfù láwùjọ mi yẹn débi pé èèyàn méjì wọ́n lè ṣe ìyapa nípa bá ṣe fi ogún ẹyọ kan tí wọn ní rẹ́nì kẹta tí wọ́n lájà láàrin wọn. so ìbéèrè tá a wá sí yẹn náà ni pé ìgbà wo lóbìnrin máa jẹ ogún gbogbo ntọ́kọ bá fi sílẹ̀ káyé kò tí bá lọ. tó ìbéèrè yìí ààrẹ ni dáhùn ààrẹ ni dáhùn. so ẹnì kan máa pè ó lè ní bàbá ẹ dákun ẹ sọ fún mi èmi sọ ló lè tẹ sọ tó ọ gbìyànjú láti wá dáhùn rẹ wá ni. tó mbọ ya asábẹ̀rẹ̀ sí ní ìdáhùn yẹn bẹ̀rẹ̀ sí àtàkì láti àti. wọ́n pè ìdáhùn rẹ ní kèé ṣe ìdáhùn rẹ ní kèé ṣe bàbá ẹ sọ fún àní sọ. ọlọ́run bá ṣe ìrànlọ́wọ́ ń dọ̀kan ẹnì kan bá kú yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú ìyànjú bá ń já sọ́nà ìyànjú bá ń já sọ́nà lọ́ba já sọ́nà gàràgà tó láti sàkíbi tó láti rẹ̀ ní lọ́dàm tó a dúpẹ́ fọlọ́. tó a ti mú kéde pétọ̀ ìdáhùn rẹ̀ ti wáyé láti sàkí o kẹ́sìkọ́ ọmọ òun lè yọra rẹ̀ lẹ́nu wa o ẹtọ́ bá fẹ́ máa dáhùn rẹ̀ sàkí ní ọlọ kọlọ béèrè lọ́dọ̀ ẹ̀tọ́ dáhùn tó a wá sáré ń pè bá ti ṣe wí kí ẹni tó bá rí dáhùn àpò lẹ́bùn nítorí délé yìí àti wàá mú ẹ̀bùn láfẹ́ fún ẹni tó jẹ ìbéèrè wa ẹni tó jẹ ìbéèrè náà ni Abu Abdulrahman afa nàìjíríà tó ṣe ìtàlẹ́ òkè ìtàlẹ́ òkè. Thank you. Alhamdulillah. Ọpẹ́ ni fún ọlọ́wọ́ Subhanahu wa ta'ala, ọba tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìnira ọ̀pọ̀ àwọn olùgbéwà ọlọ́wọ́ àgbà pé ogún ọ̀rọ̀ ṣe láti di ọkùn mẹ́lẹ̀ ní láti mọ̀ wá pé ẹni ọba fẹ́ kọ́ nípa ìmọ̀ nípa ogún pínpín fún fún ọbọ̀ wá takí náà bákan náà ọlọ́mọ sùhánì wọ̀tá jẹ́ nílé ohun tí wọ́n lẹ́sùn sí wọn. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ onínàwó àti onínara tí prógámù yìí lọ́wọ́ ọba àdéjọlá fi ní kí ó jẹ́ torí pé àgàtà àkókalẹ̀ ó ti lé ní one hundred and fifty one thousand five hundred fifty àga tó wà kalẹ̀ ẹ̀sì ìfọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ tó wà ní orí ìlú kọ́bàdẹ́là kí ó ń sẹ́yìn ọ̀nà alẹ́sùn lòrò síwájú kí a tó lè béèrè ìwọ̀nba díẹ̀ tá lè béèrè àwọn tí a bá fẹ́ ra àwọn tíra tí àwọn kùtùrù wa lọ́wọ́n bá nígbà tí kí ṣíṣe rẹ̀ àwọn díẹ̀ tí wọ́n kó wá ń bẹ̀ Hisnul Muslim èyí tí wọ́n kọ sí èdè Yorùbá ó wà ní ọ̀dọ̀ àfáwà kan ní kò sílẹ̀ bákan náà ni ọkùnrin sílẹ̀ àwọlùkẹ́hàn ìdájọ́ idán àti àyẹ̀wò àwọn alágbègbà àwọn àkóò ní ìsáàbì nínú ìdájọ́ rẹ̀ wọ́n ti sí èdè Yorùbá òun náà lẹ̀ láti mamlaka náà ti tú tíra náà bákan náà àwọn ìpìlẹ̀ mẹ́ta àlùsúrù Imam Muhammad al-Buhari ní èdè Yorùbá náà wà sọ̀dátù jẹ́nẹ́dà báwo la ti ṣe kí n sókù la àwọn ọ̀dájọ́ tí ó ní ṣe pẹ̀lú rẹ̀ náà ní èdè Yorùbá mẹ́bẹ̀ ní ọ̀rọ̀ mẹ́ bákan náà àrẹ ìsáàb àdàdà àdìsí ìkọ̀wé ẹ̀rọ ti àdàmà ìdáhàmà sọ̀wọ́sọ̀rẹ̀ ìràṣẹ́ tí wọ́n láwọn ọmọ tí ó pamọ́ gba ọ̀nà ìdábùlì fálákì eléyìí èdè lárúbáwá ni bákan náà àlàyé nípa bí àdínsọ̀lá àrẹ̀sọ́láwó tí máa kírun bí àdínsọ̀lá àrẹ̀sọ́láwó tí máa ti sọ̀láàtù rẹ̀ ní èdè Yorùbá òun náà ń bẹ bákan náà ni pé ìwé àtọ̀hí ìmọ̀lọ́wọ̀n ọba lọ́kan àdínábù sọ̀hí ti sẹ́fìlì ìsìlámù ọ̀rẹ̀ wọ̀háb níparí àlùbọ́bíyàtì ìpàdá fi ìlọ́yà kẹ́ eléyìí náà ìdílé lábáwá ní ìwà tí a bá ohun tí ó jìnà sí wa ni ó ti bá kó wá sí kò sí wa ẹ̀ka láwọn tí wọ́n tà ní oṣù náà ní oṣù wa ní ẹ̀sọ́ lórí. pẹ̀lú ògbó ọlọ́run ìbéèrè ẹ̀yọ mẹ́ta náà lábéèrè látàrí bí ọ̀dọ́ ti ṣe rí alákọ̀ọ́kọ́ òun fẹ́ gbọmọkàn díẹ̀ ó ní ṣe pẹ̀lú ìmúra obìnrin wọn lóbìnrin tó ti pé nọ́ọ̀sì nínú òfin nọ́ọ̀sì tí bá ń dì ní abẹ́ ìjọba ní pé ọgbọ́dọ̀ lórí ọ̀p kódà ìyáàbù tí ó wọ̀ ó tún gbọ́dọ̀ ní gbèǹdéke wọ́n nírú àwọn obìnrin báyìí kí ni kí ni wọ́n lè ṣe àgọ́ tí ń bẹ lẹ́nu iṣẹ́ yìí àti pé àwọn obìnrin wa lè ní pàápàá jùlọ báyà wọn lọ́mọdé àbáwọn àtẹ̀sẹ̀ ń wọlé ọkọ náà pé àwọn oríṣiríṣi àwọn ìjáàbù ó ṣe pé májẹ̀mú ìjáàbù kò sí lára rẹ̀ bá fún wọn rẹ̀ ìjáàbù rẹ̀ fún ṣe sùúrù sí ní ọrùn àbí láyà àbí ní apá pé kí ni ìmọ̀ràn tá fẹ́ fún irúfẹ́ àwọn obìnrin báyìí bákan náà ni pé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó jẹ́ tẹ̀wétẹ̀wé láwọn oníjálàbí ń gbé iṣẹ́ wá fún ẹ bá wa tẹ mọ̀lúdì bákan náà ni pé ẹ wa tẹ àwọn ìwé bísínẹ́sì wa bísínẹ́sì káàdì àwọn tó ń jẹ́ àwọn oníjálàbí náà sí bákan náà ìbéèrè tí a béèrè parí wọ́n ní ìlú tọ́ kí ọkùnrin a obìnrin tì látàrí pé obìnrin yẹn kò mójútó àwọn ọmọ látàrí pé obìnrin yẹn kò mójútó ọmọ èyí tó tún wà lábẹ́ náà òun ni pé ìmọ̀ràn oláfẹ́ fáwọn ọkùnrin tó pé tọ́rọ̀ bá ti ṣe bí tó fi lẹ́tọ̀ sí kí àfá ọ̀sọ́ di àpọ̀ ẹ̀ṣẹ́ ọmọ kó lúgbò ìjágunmọ̀ Wọ́n ní obìnrin tí máa ń ṣe iṣẹ́ tí oníṣe pẹ̀lú ìtọ́jú aláàrẹ̀. Wọ́n ti wá sí àlàkalẹ̀ ló aṣọ fọ́ọ̀mù ọ̀wọ̀ fún wa. Tó wá dé kí aṣọ yẹn, aṣọ tí máa fi gbogbo ara hàn mùsùlùmí máa ń ṣe irúṣẹ́ ìbáwọn oníṣẹ́ ìbáṣe. ó rọrùn tí àwọn mùsùlùmí oníṣẹ́ ìbá pọ̀ ní àwùjọ kan wọ́n ṣe àfẹ́tọ̀ wọn ilé kan. ìjọ máa ń tẹ̀lé náà ní kí àwọn èèyàn dáadáa fúnra ra wọn ẹ̀sìn òwò àwọn náà ṣe. lòdì ìdí gbogbo òbí tí wọ́n ti bá wọn láàmú wọ́n ní ẹ̀ máa ìwò ní aṣọ burúkú lẹ́nu ọ̀wọ̀ kankan. wọ́n bá wọn láàmú lágbé àwọn mùsùlùmí máa pọ̀ wọ́n ti ṣe nọ́ọ̀sì lágbègbè kan tá a wà yìí o báwa ti fẹ́ máa múra ni òkú sámẹ́ ti ṣe ta méjì pẹ̀lú ìjọ́nà wọ́n padà ìdí náà tí wọn ò bá ní àǹfààní rẹ̀ ní ìdọ́gọ́rùn pẹ̀lú ìgbọ́nà wọn láǹfààní rẹ̀ ní ìdọ́gọ́jì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fún òfin ní ètò ìbẹ̀rẹ̀ àmọ́ tó ṣẹlẹ̀ ní pé wọ́n ti fi àlàkalẹ̀ fáwọn àwọn òye dàpọ̀ torí pé màláìka ló ṣe. ẹ̀sùn mọ̀ pé nǹkan tó ń gbọ́ àwọn ọ̀tá wa náà ni wọ́n wá ń di rẹ̀ ọ̀tá wa kí ló ń fẹ́ tẹ́lẹ̀ náà fífẹ́ ká pẹ́ sí wa sí i. ọ̀tá wa náà bá ti mọ ọ̀tá wa ló dá wa láti mọ tó ń ká ti kọ́ta fúnjọ náà á gbìyànjú láti pa tó ń ká sílẹ̀ láti kúrò ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n máa wọ̀ jáde nílé wọn lórí pé aṣọ oge lásán lọ́jẹ́ kò túmọ̀ sí pé ẹni tó wọ̀ ó fi bí ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ àwọn náà ti mara wọn torí kó fi ọlọ́run tó ní kọ́ wọ ìjáàbù ìjáàbù lọ́nà wọn bá ní kọ́ wọ yóò di aṣọ lambúlambù yóò máa bọ̀ láti orí rẹ̀ wá sí ìsàlẹ̀ ìdí tó sì fi máa bọ̀ láti orí rẹ̀ wá sí ìsàlẹ̀ ni pé ó lè máa bọ̀ láti rí tó bá yẹ pàṣẹ jìká lásán la tó bá ti wá oníkóbìnrin láti bí èyí tó wá láti orí rẹ̀ wọ́n wá wọ hijab fún kò sí wọ hijab ọ̀sán ló ṣe èyí tó wọ náà mú kájà hijab ẹni kí wọ́n rán aṣọ wọ́n ti gbẹ́gbọ́ ọ̀nà kan lóríṣiríṣi gbígbẹ́ tí wọ́n gbẹ̀mù kó lè bá àjẹkù fi gbogbo ara rẹ̀ dáadáa èsì ìjáàbù náà kò lè nàìjírí aṣọ náà kò lè nígbà àgbàlá kí lọ fẹ́ gbà kí lọ fẹ́ gbà ní pọ́n jáde ní ọkọ̀ kí lọ fẹ́ gbà ní kó òkú rà rẹ̀ láti rí tí agbóró yẹn bá ṣẹlẹ̀ wá lè rí jẹ nǹkan náà ní ọ̀padà dà kò ní láti bàtà mú rẹ̀. bákan malẹ́ni tí ń kẹ̀wé táwọn ẹni tí ń ṣe bí dàá wọn wá ń gbé ìpolówó ọjà wọn wá fún kókó bá wọn ṣe ìhàwó lọ́yọ̀ kọ̀kọ́ sí kó ní bá wọn ṣe ni ìkọlọ̀ tó kọ̀ tẹ̀ àwọn ọmọ àlè lórí ọ̀sánwó wọn lẹ́ tẹ̀ àwọn ọmọ àlè lórí ọ̀dọ̀dúwà tó bá pàṣẹ torí kọ́ta kó tọ́lọ̀ pẹ̀lú gbọ́lọ̀ ọlọ́wọ́ bó ti dáadáa ní ìfọ̀n tí ó ti yóò bá tàlá ìfọ̀n tọ́lọ̀ ọ̀sẹ̀ ṣàkíyèsí níbi àwọn ní kí èsè mùsùlùmí náà lè dá ẹsẹ̀ wọ́n bá ọkọ̀ jesus is lord fún ní ọ̀sẹ̀ ṣe èsè lord lọ́lọ́mọ jesus is not lord tí ó lè kọ́ fún wa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà làwọn á dì lọ́ba ọkọ̀ sára mọ́tò bẹ́ẹ̀ náà ni àwọn fringers tí wọ́n bá wọn lẹ́ mọ́ síkà bẹ́ẹ̀ náà ni bàbá bricklayer tí ń bá wọn yọ àgbélébùú síwájú ilé aláyọ̀kọ́ lọ wọlé ká lọ́wọ́ ọmọbìnrin tó ìyàwó mi náà rí yàwó mayàkú ọmọ náà tó rọ́bì láàrin mi. àìsí owó tẹ̀mí mọ́ sí o àìsí owó tó kú bá wa ọlọ́run má ṣe àṣeyọ. wọ́n ní sáàlì pa obìnrin sí lórí kékeré mọ́jú lọ́mà káàmà bá wí ìbọn náà ló ní lọ káàmà bá wí àmà bá sọ̀rọ̀ títí tí kọ́ ọmọ rẹ̀ fún oge ṣe gbogbo ẹjọ́ bá bí ma ní mójútó máa yìí adúgbò yìí ká ti sára àwọn àbùtàn kọ́gbọ̀n àbùtàn bí ma kalẹ̀ kò ní fún lọ. yóò tún máa gbọ́ máa ń pa yóò tún máa yóò tún máa sá fọmọ yóò máa fẹ́ ọmọ fẹ́nu ti dànù tí tọ́ mẹ́wù. tó wọ́n lè wàá nù àwọn èèyàn náà ẹjọ́ bẹ̀rẹ̀ máa ti rẹ̀ bí ma kalẹ̀ ọkàn pọ́ máa ti kò mójútó máa lọ́kọ̀ bá ń ti súnmọ́ báyọ̀ ọmọdé lu àwọn mójútó máa torí pé islam ọ̀sán tó ká tàbí ma islam kọ́ akámọ́sí àwọn ọ̀dà aláàbò àmọ́ ìwà pàṣẹ tẹ́ bá pàṣẹ kó lẹ́sìn tọ́jú ọmọ ọkùnrin ò lè tọ́jú ọmọ lọ títì ọkùnrin àsìkò sí fún ọ ọkùnrin wọn máa ń burú bàjẹ́ ọkùnrin nìkan bá rọ ọmọ ẹ yọ fẹ́ lu ọmọ pa ìyàwó náà ni ọ wà lérò sí ní kọ́mọ. Ah, ẹ dákun bàbá alágbájá ẹ ah, bá ń bẹ wọn o wọn lọ tọ́wá pé wọn nìkan ni òkú ọmọ náà máa jáde lórí ti ilé ìṣe sùn lè jẹ ló ti jẹ wọn ní kí lóbìnrin wa lè fi ra fún ọlọ́run lẹ́gàá ti ṣe àlàkalẹ̀ rẹ̀ fún wa máa di pé ọ̀fẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu wàsídìrò hàn fi mọ̀ ọ́ àjẹ. akọni tí wọn ní bùsù ẹtú sí bẹ́ẹ̀ wọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbò hàn ìgbà náà lọ́lọ́ ní ilé ẹ̀nà wọn. lólu yẹn èsì pé kò kókó ẹlẹ́nu méjì èsì kò kókó ẹlẹ́nu mẹ́ta amọ̀tìwọ́ ti kù mà èsì pé yọ lọ kọ́ ẹ̀sẹ̀ àbí karate taekwondo tí wọn fọmọ mú kalẹ̀ tí wọn dá méjì rẹ̀. rárá o àwọn sọ̀hábà wọ́n bá ju àwọn obìnrin sí wọn wọ́n kà máa kó aṣọ wọn ni wọ́n kò létí wọ́n lè gbà fi ká lẹ́sẹ̀ máa gbọ́rọ̀ yóò ti yàn dá so ẹ̀sùn máa bá wa ní ìsìnwọ́n lè sọ pé lọ àwọn obìnrin wọn ò ní gbọ́rọ̀ ò tí náà kọ́kọ́ ní ẹni tí yẹn bá ti bẹ̀rẹ̀ fún lùlù tẹ́lẹ̀ kejì ó sùn. àmọ́ gbà tó ṣe pé gbà tí wọ́n fẹ́ yàwó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní mú wà tó fi dé pèlè tí kò sí lè lò kí nǹkan tó ọ̀kan fi lò ọ̀kan tí wọ́n méjì sàdéwọ̀ rẹ lọ ó sì wọ ẹsẹ̀ rẹ̀ abẹ́yìn rẹ̀ ó fi nà pé á ó tẹ́lẹ̀ máa ti báyẹn á àbùkù ńlá ni kẹ́ni tá a bá ti bẹ̀rẹ̀ mọ́tẹ́ lónìí ọkọ̀ dáadáa ni tí wọ́n lù bí gbogbo ara rẹ̀ bó tó gbàgbé pé ele ni wọn fi bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Ele ele náà lẹ́nu máa fi yanjú torí àwa la kó àwọn obìnrin wa lóru lórí jẹ́ pé kékeré ọ̀ràn wọn má àfi ọrẹ gbàǹdù kékeré wọn má gbàǹdù náà àbúrò mi káwá irú náà. ìrọ̀kẹ́ni tó lu ìyàwó tí ìyàwó dìde o lọ́kùnrin bá fún lẹ́sẹ̀ kan ọ̀ nídìí eléyìí ṣe ìyàwó o eléyìí ń tẹ́lẹ̀ o ṣe wàá túmọ̀ sí pé kókòrò náà máa já lọ kéèké ni alura lónìí èsì tó máa ń lù tẹ́lẹ̀ òbí ti sọ fún tòtòrí pé náà ikú bára rẹ̀ ó lè sọ pé kó wà á ta yín ọba yí ọ lọ́wọ́ sẹ́yìn gbà tó tó tì ọ́ olóòtú náwó ọtún tọ́torí délé ọlọ́run má dàlí kọ́nà ọba kọ́kọ́ gbogbo wa ń sòrò سبحانك اللهم وبحمدك أشهد أن